Money's all I to She must earn my money. One dollar beta. Beta. One dollar beta. Money's all I dark kò sẹ́ni tó máa scam tí ó ní gbẹ̀sán láàyè gbogbo tán la máa fi sáyè kò sẹ́ni tó pín kẹ́hìndé tí ó mọ̀rin táyè mo ní sọ́ra gbogbo píkẹ́lẹ̀ tó gbowó máyè ọlọ́bàdì tọ́lá gbọ́. wàbíláyì tàfi orí mi jẹ́ ń ṣe kòǹgẹ́rẹ́ as you go for this city my brother don't trust nobody. ayé yìí lọ with the follow go as we dey go we dey think of how to get it though. Now there you go see different type of roads. Malika, àṣesílẹ̀ làbọ̀ bàbá. Gbogbo ṣẹ́ta bá ti ṣe láì ló máa ní ládàá. never trust a brother. Wọ́n lè gbé ẹ sókè tán kó já ọlọ́mọ ayọ̀ mi máa sùn lọ. mi máa mú kò níjọ. Àráyé stọ́bọ̀n gan. Wait a minute. How much are we talking about here? Well, it is manageable for me having that kind of amount, yes. It will boost up our products in the market. But we have to plan very well our goals, mission, objective, strategy, passion, budget are very important. Yes. Deal or no deal? Okay, it is alright by me then. I'll be off now. Talk to you later. Bye. mo bọ́ sáyé jẹ́ kí n tètè pẹ́ kí n sọ. ẹ kúlé o ẹ káàbọ̀ ọ̀rẹ́ mi. ẹ tún ti kó dé ẹ ti ara ìbò. ọmọ tó ń sọ báyìí. Collins tún ti sanwó gidi èyí wà lẹ́ni ò sí nǹkan ẹ máa ṣe shopping gidi gan ni. seriously. ah àdùnní ọlọ́wọ́ àyẹ̀kọ́ jẹ́ wọ́n ló máa pa bọ̀bọ̀ yìí. pípa ah, ah, bíi ti báwo ṣé orí tọ̀tẹ̀ yìí àjẹpẹ́ pẹ́ pẹ́ báyìí. àmì àní ọ̀rẹ́. ó jẹ́ tẹ̀lé mi wọlé sí torí mo báwọn náà ràn kọ́ bọ̀. irọ́ ni o. tẹ́lu eh. sí lọ́ọ̀dì àtẹ̀lẹ̀. adesina lẹ́kẹ̀. má sọ fún mi pé ibi tí mo fi ẹ́ sí látàlẹ́ àná ibẹ̀ ló ṣe wáyé ó sùn. mo bízì ni mo ń ṣiṣẹ́ iṣẹ́ yẹn wà lágbára ó gbomi. iṣẹ́ yẹn gbomi ó lọ lági àbí ó lọ rú concrete mo rí bẹ́ẹ̀ pò ń ṣiṣẹ́ sọ fún mi náà látìgbà tí mo ti mú ẹ kóńbi jàgídíjàgan tó ń ṣe kiri yẹn tó dẹ̀ ti wọnú léyìí tó ń tẹ laptop ẹ ló ló ti gbà. bàdá mi mo gbowó mo ti gba hundred dollar eh, hundred dollar. o gba hundred dollars ìyẹn náà pọ̀ ṣé bó ṣe fẹ́ rìn láìfẹ́ ni hundred dollars ni wàá fi bọ́yàwó ni wàá fi bọ́mọ àbó rò pé wàá fẹ́yàwó wàá débìmọ̀ ń jọkọ̀. Eh, mo tún ti gba ìmí lẹ́yìn mú. we just keep quiet. Shut up while I'm talking to you. When I am talking to you, you just keep quiet and listen to me. Rí èèyàn wo ni ẹ náà? Ṣé bó ṣe fẹ́ rún láìfẹ́ ni? Ṣé wọ́n tó ti ẹ̀rọ bí wàá ṣe gbalé ni wàá ronú pé wàá kọ́lé ń jọkọ̀? Wo? Tí mo bá sọ fún ẹ pé kó má jóná sílé, tó bá jóná sílé, kò sí nǹkan tí mo fẹ́ fi irú ẹ̀ ṣe o. Ṣé bó ṣe fẹ́ ṣe ra ẹ nìyẹn? You want to live a wasteful life. ó lọ wọ àwọn ẹgbẹ́ ìta ó lọ wọ nǹkan tó ń ṣe now I'm off to work. ìrìn àjò náà sílẹ̀ ìrìn àjò wà lókè àdẹ̀lẹ́jọ́ jóná papọ̀ èyí sì ó dà pé ẹ̀gbọ́n bó ṣe ń lọ rárá ṣé tí n bá lè sá iṣẹ́ ilé dáadáa tí téèjì bá yọ ọ̀yà yá jẹ́ bàbá yẹn ní gáńlé mi mú ní o ti kó lọ náírà. Apa? Umat biasa. Kuih kami. Me. te voy. Hello, baby. How are you? How was your night? Yeah, I'm fine. Missing you. Um, baby, when are you sending the money? After work? Alright. Alright, love you too. Wèrè mi bọ̀bọ̀ yẹn ṣá. Wọ́n àwọn you ó máa ṣẹ́ẹ̀dì ẹ̀. Ó You won't suffer ó ń sọ fún mi níbàyí náà. Ó Oh ṣẹ́ẹ̀dì ẹ̀. Ó wà bíṣẹ́. Ọ̀gá o. Ẹ Jídá what's ó ń sọ̀rọ̀ dáadáa o pẹ̀lú pé ìwà yẹn bọ̀ àkọ́ni tó mú yín bá sọ̀rọ̀ mo rí pé ó máa ṣúọ̀ eh, in fact jọ má jìnnà sí fóònù ẹ̀ o torí ó lè pè ẹ́ sìn. ẹ eh, má bá sọ̀rọ̀ sí ti ń bá pa ọ̀rẹ́ dì. nǹkan gbóhùn sókè. mo ti jẹ́ kó yẹ pé kọ́ mi bá ti rí ìjẹ́ kí n ti wọlé àbí mo jẹ́rìí ẹ̀. Hey, honey. What's up? Yeah, I'm fine. Missing you. I'm okay. Missing you too now. I told you, I'm missing you. Um, baby. What about the money? Uh-uh, baby. When are you sending it? Mm, okay. What? Pictures? Oh, I can't snap pictures for now. You understand the mood I'm in now. I told you. After money, then I will send it. Yeah, after after the money, I will send the pictures. You understand? You know I'm not like this. You know? Yes, exactly. All right, my love. I trust you. All right, baby. Love you too. Mwah. Mm-hmm. All right. Okay. Bye. Mwah. Mm-hmm. Mm-hmm. Okay, darling. Okay, darling. Good evening, bọ̀bọ̀ ìṣá. Ó rude day. Ó rude. Oh, you rude sẹ́gbẹ̀ẹ́ kan náà. Kí ló san pawó yẹn? náà máa sẹ́ǹdẹ̀ ṣùgbọ́n ní yọkọ́ sẹ́ǹdì oníkẹ́ sẹ́ǹdì good picture. ohun gangan ni kókó náà kò bá àrùn máa bá a pa á sìn ṣùgbọ́n. píṣọ̀ wo ni ẹ̀ ń bí ẹ torí nǹkan tẹ́lẹ̀ bí mi lágbára mi. àná pẹ̀lú gbogbo nǹkan tí mò ń bá a pa ń bí báyìí ó dá mi lójú kó máa sanwó ìwọ máa wọ̀ yìí afa abẹ́yẹn. abẹ́gi eré máa ní kí n máa ṣe kàtà fún mi. dúgbò. ní sùúrù jẹ́ kí n bá ẹ oní kan. bọ̀bọ̀ kí ló ṣe ẹ Okay, now. àwọn ah, ilé ìwé ti ẹ̀sìn àwọn gidi ọjí la. ilé náà lòun need. ní sòrò nude picture No lòun need. ẹ dà ó kọ́ mo sọ fún ẹ. òwe lè ní kó tan fídíò fún wọn bó fẹ́ wo ẹ̀ live. ẹ wá wò yẹ. ẹ gbà kó ṣe. abẹ́gi ah, kí ló dé kan no no no ìkọ́ tó máa yẹ kó to ti sanwó nìyẹn o gbọ́dọ̀ tó ń sọ ni. Ah, Uh, uh, kó wá kó wá snap picture mbẹ́sì. no no no o ní kó tọ webcam ó lóun fẹ́ wò ó láì. ṣé kí ni yẹn bèèrè ó lè send yẹn aṣọ ṣiṣẹ́ ṣe. mi ò lè send ẹ kóun san ó làwọn gà nìyẹn àbí. ọmọ ọkọ tó ṣẹlẹ̀ ọmọ ọkọ tó ṣẹlẹ̀. Stanley. láti bo. àdúgbò bèrè ẹ jọ àwọn tí wọ́n nílé ìmọ̀ ń béèrè sá. àwọn onílé lẹ béèrè ẹ láti bọ̀lẹ̀ tí wá sí àfúnilá kọ́ńtẹ́ǹtì tẹ́lẹ̀ ni àbí kí ló ṣẹlẹ̀ gangan. ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ ni pé mo máa ń kọjá ládùúgbò ìdàdà so onítíátà dẹ̀ni mi adẹ̀fẹ́ lo ilé ìsúnmọ́ à ń wò pé bóyá mo lè rí ẹni tó nílé ìgangan. ẹ tó nílé amẹ́ríkà wọn gbé e wọ́n kàn kọ́ lé ìtúbọ̀ àwọn neighbor ti bẹ́ẹ̀ mi pọ̀ èwo lẹ fẹ́ bẹ̀ gangan ẹjọ tẹ ọba máa bá yàn sọ̀rọ̀ bí ẹni tó bá wà téèyàn lè bá sọ̀rọ̀ téèyàn lè rí ilé ìgbòho ẹ má bínú o irú èèyàn tẹ jẹ́ ná. ẹ̀gbọ́n mi kì í ṣòlè. ayé le ẹ jẹ́ n bá yín pé ẹnìkan tí ń bẹnu lẹ́nu wọn torí ojú ní rojú sáànù. ẹ ṣe gan ẹ̀dá kan ẹ̀ mọ̀ bọ́ńtà ẹnìkan béèrè yín ẹ̀ ọkùnrin ni ọkùnrin ni ó ga ó onírùngbọ̀n báyìí ẹ̀ ẹ̀ kò burú. wọ́n ti ń bọ̀ àwọn ọmọ béèrè obìnrin wọn fẹ́ràn jù ni máa mú bọ̀ ni o kẹ́ mọ orí táyé <laughs> Ah, ṣé kí n gbé ẹrù kó tó mọ̀ pé mò ń kí ẹ ní ọ̀dọ̀ ilé mi ló ń kí èmi ló ń kí kí ló fẹ́. yes sir ẹ jọ àdúgbò yìí ni mò ń gbé. ọmọ àdúgbò fàdúgbò rẹ kí ló kéwì pẹ̀lú àdúgbò ẹ tó bá fẹ́ ni kò sọ ta ní ẹ. ní tíátà ni mi sà wá ni a máa ń ṣeré orí ìtàgé tá a máa mú yín lára yá. ìgbọ̀n ilé orí ìtàgé nìwọ ìwọ yìí ṣe fíìmù àwọn òjò àwọn tó ń ṣe fíìmù òjò yẹn gidi omi ṣòkòtò rẹ̀ lè ṣe tí ní sálẹ̀ ọ̀dẹ̀ ló ń ṣe fíìmù. èmi ò kí èmi ò kí art àwa ni crew tá a máa ń wà lẹ́yìn kámẹ́rà gbogbo tá a máa ń yaṣẹ́ lọ́wọ́ gbogbo nǹkan tó bá need la máa ń provide fún wọn. yóò ti rí bẹ́ẹ̀ mm. ẹ̀ ṣòkòtò wọn dìsáínà ni kárọ̀tì wọn máa ń pè. àmọ́ orí náà ó jọmọ ẹ̀yìn náà ẹ̀yìn náà ló máa máa wá ó lè wá wájú kó kan wá oṣù ìwé ò lè dojú agbo. mo ní fíìmù tèmi kan tí mo fẹ́ yà tó jẹ́ fíìmù tèmi gangan so mo wá rò pé ilé ìmọ̀dẹ̀ láìkì ẹ̀ gan so tẹ bá lè jẹ́ ká rí so inú mi máa dùn gan. Ah, ah, ah, ó sì jẹ́ pé ilé tó rí gidigidi báyìí lè fẹ́ fi ṣe fíìmù ẹ̀yẹ ṣe fíìmù onínúgbó ni. ẹ ṣe rí ọ̀tọ̀ ní fíìmù tá a máa ń yà nù gbó ọ̀tọ̀ ní tilé tó bá jẹ́ lé olówó báyìí. èèyàn ti rí bẹ́ẹ̀ èèyàn ti rí pé fíìmù àwọn mọ́fẹ́ àfọlábí tí wọ́n máa ń ṣe nù gbó òun kọ́lẹ̀ yìí ń ṣe fíìmù tàwọn ògògó tí wọ́n máa ń ṣe nù èsì lẹ́fẹ́ ṣe. ọ̀rọ̀ ni. ẹ ò sí wàhálà fún mi two fifty tẹ bá ná mo lè ṣépè fún yín sẹ́mi pé wọn ò ságì yín rárá èmi ló yẹ kí n bá yín sọ̀rọ̀ kí wọ́n tì mí sí yín two fifty naira ẹ má jẹ́ òdin one naira o. ẹ ṣe gan mi ro ẹrú ti bà mí gan pé. Ah. ẹ ṣe gan sa ẹ mọ̀ pé two fifty lẹ. ọ̀rẹ́ àkójọ ń gba lórí yẹn ọ̀rẹ́ àkójọ wèrè wà lórí yẹn àkọ́bí kò ti bẹ̀rẹ̀ àdì kò ti bẹ̀rẹ̀ sí máa fi bójú ẹ̀jẹ̀ ṣojú àlejò ọ̀rẹ́ àkójọ ọlọ́run màá ní pàtẹ́ mi jẹ́ bẹ́ẹ̀ mi kó two hundred and fifty thousand tó ah! àti ní kó máa lọ. ẹ má nà o. ẹ̀bù ṣe ní ẹ̀ ṣe láwọn àwọn ṣẹ́ ta máa. tóòní sọ́tún forty five. Ah. Ah, ẹ̀gbọ́n ṣe ní àwọn ṣẹ́ ta máa ń yà ẹ̀ kó ń ṣe pé bóyá owó kan náà wà bẹ́ẹ̀ but a kò máa ń tẹ̀ láti máa. ẹ̀yẹ́ kí wọ́n sọ two hundred. ẹ sọ two thirty. ẹ sọ two twenty. mi tí ìwọnú lé gan mi mọ bó ṣe máa rí gan bóyá ọkọ̀ tí máa lè lò bóyá ọkọ̀ tí máa lè lò. ẹ a máa lónú lẹ́kọ̀ọ́ ṣèta nìkan la máa lọ. ọmọ wàhálà tá a ṣe ká tó ra ogun tá a ra ẹ sí bí àbí ni mo kó fẹ́ lónú lè sátírì bìtì pẹ̀lú lónú. ẹ wá. àbórí ẹyin ẹ̀yin náà sì máa bínú lọ bá àwọn. mi bínú nǹkan tó ń sọ yẹn ti pọ̀ jù kó ṣe pa máa rówó tó yẹn náà. à ń sọ nǹkan fún yín ẹ mọ̀ pé lẹ́sọ̀ọ̀sì ló wà three fifty wà three thirty wà three hundred wà ó pọwọ́ léra wọn ni ẹ̀yin lẹ́wà sọ pé ókè o three hundred mo ní o kémi o sì bá wọn sọ̀rọ̀. wọ́n tó mi expect ni pé tó bá jẹ́ ká lò bó ṣe wà after gbàtà bá lò tán máa dẹ̀ fún wọn bí one thousand kọ́ dẹ̀ fi repo sínú generator wọn pé ókè i appreciate nǹkan tó ń ṣe so nǹkan tẹ́mi rò nìyẹn nǹkan tó ń dárúkọ yẹn ti pọ̀ jù. ẹ ẹ mọ̀ bínú ṣé gbogbo lé ẹ̀mí ìrà kàkàn ìyá nǹkan tá a máa yà ká dẹ̀ máa lọ kò ju yẹn lọ. ẹ ẹ ṣe three five. wọ́n mi lè rí three five mi lè rí. Hmm, ó dà ẹ mú wa. mo ṣe rí ẹ̀ẹ́dẹ̀ ṣú ọ̀gbẹ́ ọjọ́ tá a bá ẹ̀ béèrè ah, ah. ìgbà tá a máa ṣe gan ẹ̀kan lẹ́fẹ́ gbowó náà. ìgbàkigbà tẹ̀bí ẹ̀ ń bọ̀ ní ìsìn àbíjọ́ ò lẹ́fẹ́ wa. bọ̀ ẹ̀gbọ́n yẹn bínú wọlé báwo la ṣe máa ṣe. lọ́ọ́ lónìí lè ní olórí ibùdó lè yín ní kọ̀ǹtró rẹ̀ tí ẹ bá dé. ọ̀ ẹ̀gbọ́n ẹ̀mọ̀ kan one thousand tí mo dárúkọ ẹ̀ máa san five hundred ní sọ máa fún five hundred because mo ìwà ẹ̀ máa wọ mọ́tò ìbí tí mi bá rí change. màá fún yín jọ tẹ bá wà tẹ bá ti wá ṣeré mi náà ní change. lẹ́ẹ̀ma tó fún mi change. kí ló wà ń bẹ ṣé mo wá jẹ́ èèyàn tí aláìda bá náà nìyẹn kọ́kọ́ ló bínú ó dà tẹ́ bá ti mọ̀ pé ẹ̀ ṣeré mọ́ gbà náà. ẹ wá ẹ wá bọ̀ inú mi ò kó ṣe pé bóyá ó dùn mọ́ mi bọ̀ pé mi fẹ́ lo lé yẹn. ẹ má wọrí ìjọ wo ni. next uh, by next two weeks a máa ti bẹ̀rẹ̀ kò sí wàhálà. ẹ jẹ́ kí n wo àwọn inú yàrá ìgbéra. Ah, ah, ṣé mo fẹ́ tàn yín ni ànídàkùn ní gbogbo nǹkan ẹ má lọ gbé ọ̀dọ́ wèrè tí ó gbó tójú bí ojú ẹkùn nù lé ẹ má lọ tẹ bá ti dé ti ẹ̀yẹ kan kan ní kíni. ẹ̀gbọ́n mi mọ bí yà ọlọ́mọ. ó fẹ̀ tèmi kó ti fẹ̀ ni sinmi búlù ń bẹ nù bẹ̀ ó tún ní kíní lókè ò ní soríire àṣewèrè ògbọ́n. ìwà ń pe two bí eré wọn àyè yín òǹdà ẹ wà mọ ẹ mọ fáwọn ọmọ ta lóhun ẹ̀ ní fún wọn lówó tẹ́ bá tọrọ owó lọ́wọ́ yín ẹlẹ́yìn kan ọmọ bá ń kẹ orí yín burú orí yín ò da one thousand láì gbé láì fà. darling ẹ ẹ ó ti pè é àwọn nǹkan tí mo sọ fún ẹ pé kò sọ fún yẹn ni kó o bá sọ̀rọ̀ má jẹ́ kí iṣẹ́ yẹn já o cause mo ti di iṣẹ́ yẹn pa àwọn yẹ kó lè sọ títí like twelve noon lọ́la ó pẹ́ jù. Hmm. Ah, ọkọ mi àti ìbọ̀sáyé ṣó mọ̀ pé owó eléyìí ó tún ní kí mi jù tẹ́lẹ̀ lọ. Really? Ah, thank you. Thank you so much. You changed my car? Like seriously? Ah, ọkọ mi, I'm impressed. Ó ṣe gan ni. Ọlọ́run ò ní fi lè ṣàṣemọ́. Thanks, darling. Thanks for being there. I love you. <laughs> all right. All eh, Mama expected it. Okay then. Kò bá mi kẹ́sàn án kí ni as usual. Pàdé lẹ́rọ̀ ní ǹtí ìfọ. délé kí ló ń ṣe ẹ látẹ̀kọ́ tí mo ti rún ẹ pé kò fọ mọ́tò. ẹ mọ́ bínú jàre wàhálà kékeré kan ló ṣẹlẹ̀ ibi tí mo ti lọ lè ra ọṣẹ bí mo ṣe ra ọṣẹ tán bẹ́ẹ̀ pé kí wọ́n kọ́ṣẹ́ fún mi báyìí níṣẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ni sọ fún mi pé wọ́n ti lọ kọ́ṣẹ́ wá láti fátì ipe kí n padà wá mo tún wá gọ̀kadà padà wálé pé kí n padà lọ́bẹ̀ bí n bá ṣe tán. Hmm. délé èló ni mo fún ẹ. forty one thousand mo fẹ́ one thousand owó tip ẹ mo dẹ̀ fẹ́ ní two hundred owó ọṣẹ. one thousand gangan lówó tí mo fẹ́ fi rọṣẹ̀ mo sì gbọ́kadà two hundred lọ kódà gan ẹ fún mi two hundred mi ní ìsìn tí n fi gbọ́kadà lọ àtààbọ̀ padà. ok má ò rí mi fọ mọ́tò mọ́ fún mi lónìí. àyè fọ mọ́tò kí n mo ṣe ẹ dákun ẹ fún mi bíi ten hours ń padà lọ bẹ̀ ń lọ lè gba ọ̀sẹ̀ wa láìpẹ́ nísìn. ah ó yẹ ìyá ni wọ́n Ah. lékè lékè. Ah. Ah, a kì í ṣe bẹ́ẹ̀ ń bí o balẹ̀ ilé ara ẹni náà wàá gbá àgbàlagbà lẹ. ẹ ṣáà fún mi kọ́ sọ́fà tí ìbá ṣe pé tó dé tó ní awáwò náà ń bá tètè bímọ ní ìní ti bírú yín lágbólé ni ọlọ́run kan sì kú sí ara rẹ̀ ní bó ṣe dá kìnìún sínú igbó náà ló dá sílé ayé ṣé gbogbo kíní tẹ́ kó jọ yìí ní dìísí fún yín ni bẹ́ẹ̀ mi náà bá ṣe èrè mi náà gbádùn. ẹ mọ̀ wọ́n rí kí ẹsẹ̀ jọ yín. ẹ ọ ní. When are you guys going to come back? Um, we should be back very soon. Thank you. Okay, get something to your baby. I will I will. you know that. I Ọlọ́run fún mi kọ́sọ́mà ẹni kí ni túbọ̀ kọ́sọ́mà tí ọlọ́run fún mi. Bàbá ìtọ́lá ẹnì kan kò ní jáde inú rẹ̀ lónìí. Ìjọ́ kékeré náà ní máa ń lè rí ọlọ́run fún mi kọ́sọ́mà. anyị na-esiga eji erika anyị ní evans ní kíìpù wọn ti háìdì wọn áùtù káàkiri gbogbo nǹkan ló ti kún bọ́bọ́ kátó wá sọ pé inú màgódò lọrùn ẹ̀rọ sàánú mò ń gbà ńgbà gbẹlúwa dání ń pè. ó fẹ́ mọ nǹkan tó ń jẹ́ crossover. èmi á gba kọ́kọ́rọ́ lọ́wọ́ àbí fún mi wọlé àwa ṣe crossover yẹn fún yèé sí gé. bọ́tí yẹn ò dà náà. tóbìnrin bá lórí ju ọkùnrin lọ ìyẹn ò túmọ̀ sí pé kóbìnrin máa rí ọkùnrin yẹn fi eh, anyway girl i trust you can do that to me. never <laughs> i can never do that to you yes. i'll never do that. i know. I <laughs> know. you know how much i love you. yes i do. èmi náà dẹ̀ mọ bó ṣe nífẹ̀ẹ́ mi tó. boyfriend and girlfriend. Uh <laughs> boyfriend and girl kẹ́nẹ̀ ẹ jọ o àwọn ìṣe boyfriend and girlfriend too. husband and wife àbí be your ah, òun náà ló ti gbọ́ ẹ̀ òun ló no here. Uh, we don't pass boyfriend and girlfriend level na tomorrow we do so. yes So. Oh. okay o. Uh. so kẹ́yìn náà ṣe kíá aláàjì ẹ ṣe kí akẹ́yẹ jáwé ẹgbẹ̀gbẹ́ kiri mọ́. ẹ wo sis ṣe eré tẹ sọ yẹn àwọn ọkọ kú yẹn kúrò ń bẹ náà ẹ jẹ́ kí obìnrin kí yẹn máa gbélé ìyá ẹ̀ kí ọmọ lè máa láfíà lọ́rùn bùkọ́ bẹ́ẹ̀ ṣe ń wè mí mi ò tí ì ṣe tán o ọlọ́run ọba ń gbọ́ ó kàn yẹ pé tó bá tó àsìkò àti ṣu fòrà là oyè yín ẹ̀gbọ́n ọba wọn fẹ́ lọ sùn mo fẹ́ lọ relax. onídẹ onídẹ àti relax i'm very sure pé káfíń lò tó ti ń bọ̀ òde tí sùn mọ́jú látànà. ẹ is true but mo ya mosque. o kírun. bẹ́ẹ̀ òní ni Jímọ̀. Alhamdulillah. Ben, Alhamdulillah. ẹ wo ọba ọmọ fẹ́ sùn ọba ọmọ kì í. ìmọ̀ mi tó ti rórúkọ tó máa ń pè rẹ̀ ọba ọmọ ọba ọmọ àbí olóyè ọmọ whatever láìsí lóṣù di olú ọmọ kẹ. Hey, kí ló tó lé jù Why ti me rìn jù? what took you so long gangan? Kí ló dé tó dá mi dúró? Oh oh okay, babe, I'm sorry for keeping you waiting. Apology accepted. Ó yẹ kó ti better bẹ́tà pé ọ̀rọ̀ olúwa yìí ó máa ń lágbára nígbà mi súnkẹrẹ fàkẹrẹ ọkọ ni. Màmí, I'm sorry. Mo ti So, sọ. Ojú yìí náà ẹjọ. <laughs> kí ló máa jẹ kí ló máa mu. babe but you know. like your favourite. Mm, fried rice. <laughs> oh baby. okay kò wá ń ṣe fried rice nìkan kí ló máa ń ṣe fún mi. ìyẹn mo ti bẹ ní àwọn special dish kan. oh my god. ìyẹn ò ṣe ló lè bí rúbà. I know bébí mi máa wà lórí ẹni tí wọ́n ti wá iná mo gbé jà wá. mo èmi gan kéré wa anything anything tí má ṣàṣe ń jù sí ẹ máa wọn. all right darling excuse me. thank you baby. ilé máa sanwó mi ṣáá ni àkóso ọgbọ́n tó fẹ́ dá sí i níta ń bá bọ̀ ní ọkọ̀ gbowó náà ọkọ̀ bẹ̀rẹ̀ sí bàbá tó lóun mr sẹ́bi tó kó máa gbowó ju kó ìjà sọ́dọ̀ ẹ̀ lẹ́kẹ̀ ah. <laughs> inú ẹ̀ máa ń dùn. ṣe kíní tó ń ṣe ó ti um, kò tí gbà but this one go pay ẹ̀gbọ́n ẹ̀gbà ọlọ́run. Ọlọ́run àjẹ kó pé. ẹ̀gbọ́n mi ẹ ṣe gan àmì àmì àmì ní agbára Ọlọ́run. Um, ṣọlá mi ti dé lékè. lékè. yes sir. ṣọlá mi ti dé. mi ì fọkàn sí yẹn ibi tí mo fọkàn sí lélẹ̀. o fọkàn sí bóyá ọlá mi ti dé. ọkàn mi ibi tọkàn mi wà gbẹ látara lélẹ̀. okay. then they, they, they will leave. Tí mo ń wò yìí. Ó yà bílẹ̀ bílẹ̀ bílẹ̀ Ṣé wà? Ojú ẹ̀ lélẹ̀. Ojú mi rèé ojú ẹ̀ ń dán. èyí yóò di o. wà láìtàláì mi ò ṣàṣẹ wà láìtàláì. ẹ̀gbọ́n mi wà láìtàláì kémi gan má parọ́ fún yín ẹ ti dùn jù. n bẹ́ẹ̀ ni máa dààmú wọn ṣá mo ṣó ń ṣiṣẹ́ mi fún ṣá. olùdẹ̀bẹ̀rù eh. ọlọ́run adé mi ah. ṣé ìwọ mi sìn. ṣorí ah. ọ̀rẹ́ ẹ̀ ní àmì ìgbésí ẹ̀ yìí eh. aládàjẹ́. <laughs> ẹ wò ẹ ṣe ni mo trust bẹ̀ sí mi kò lè dàbí láéláé ọlọ́wọ́ lọ́wọ́ ẹ wò kí lẹ mú bọ̀. bàbá tí mo dẹ̀ ń pè àtìyàwó mi tí ìgbín bá fà kára wọn àtẹ̀lé ni mo bẹ̀ mú nǹkan bọ̀ ìyẹn tí ò bá dájẹ́ o mo ti hand over everything fún un máa fi jíṣẹ́ um, kó má lọ yùn ẹ jẹ o mo fún gbé báàgì kan fún makekos mo ní kó gbé fún ẹ. irọ́ ni o ah, èmi kò lè gbọ́ láyé. <laughs> wá bébì mi kan ṣó ti dé. ah no mi ò rò bẹ́ẹ̀ bọ̀ ìgbà tí èmi àtàdé mi wọlé bọ̀ mo pàdé lékè. Hmm. yes. Ah, kò bẹ́ẹ̀ ti bá wa ni. Ọ̀rọ̀ ẹ̀mí sì wá kàn ṣá. Sweetheart, hmm? um, nǹkan tá a jọ sọ yẹn. Matter a lot. Oh, my dream ṣe máa ń dùn aláàtì máa ṣe sún my dream baby. gbẹ̀gbẹ̀gbẹ̀ kò ń dùn of course John, jọ ń bolo ti dé jàre. ẹ cos èmi ti dáná tán kí n kò sẹ́ẹ̀ tẹ́bù nìkan ló kàn. all right darling má pẹ́ àlọ́ ètò báyìí. ẹ jọ ìmọ̀ náà ń fagi ẹ wá lọ sáfàrà náà oúnjẹ kọ́ oúnjẹ ni ṣọfẹ́ gbọ́ tí adémi ò bá dé anybody ò ní jẹun nínú ilé. wíìlì akọ́tọ́ sí ẹ gan ṣé o mọ̀ pé mi mọ bó ṣe ń lọ rẹ̀. Hmm. jọ kí ló mọ̀ tó ń lọ. ah friendship tó bá jẹ́ tọ̀rọ̀ lóúnjẹ yẹn ni ọlọ́run ò fi rán ẹ o àmọ́ ibi tẹ́ gúdù sí ẹ jọ ẹlòmíì ló sọ oúnjẹ yìí kì í ṣe wọ. kí ni mo gúdù sí ó mọ nǹkan tó máa ṣe ń sìn wàá wá gbé aago láti ìbẹ̀rẹ̀ street lọ sí tọ̀hún bó máa parọ́ pé ọ̀rẹ́ òun oúnjẹ sí o tí adé mi ò bá dé kò sẹ́ni tó máa jẹun bí bóyá o máa lọ sí next flat wàá lọ pé ọláyẹmí kó wá sàvẹ tí ẹ̀ ń gbọ́ bá dé gan mi níjó jẹun torí máa tẹ̀tì ẹ mọ́lẹ̀ ni. friendship ni ah. ẹ má ṣe ìyẹn ẹjọ ẹjọ ẹjọ rẹ káwọn ìgbẹ́ rẹ ìjọba wọn lè ṣe bí kankan. Ah. 哎呀！我记得我因为我爸在西宁，爸因为我啊，ara ìgbọ́dọ̀ tó lé lára ọ̀pọ̀. sọ pé lè ju tẹ̀gbọ́n mi lọ mọ́tò lẹ̀gbọ́n mi ń lò. ẹ jọ kí ni mo lè ṣe fún yín gangan. ẹ ṣe é jàre ní tó ṣẹlẹ̀ gángan ọ̀dọ̀ ẹ̀ máa fọ́ jọ má bínú má bínú pé mo larúkọ mọ́ ẹ lórí mo ní sọlá èyí tó ṣẹlẹ̀ ni pé àní ní àná mo dẹ̀ ń kọjá àwọn obìnrin mẹ́rin dẹ̀ ń tóòsì mi wọ́n dẹ̀ ń tóòsì mi papọ̀ mọ́ àwọn pé ṣé mi nìkan lọkùnrin ni irú ẹ̀ṣẹ̀lẹ̀ ń jẹ̀ta náà wọ́n tún tóòsì mi wọ́n tóòsì mi ó tiẹ̀ tó ní àárọ̀ tí mo kọ́kọ́ jáde àwọn kan ṣẹ́jú sí mi bọ̀ mi dá wọn lóhùn. rí yẹ sọ. jọ kí ni gbogbo rubbish tó ń sọ ìfikàn mi. olùdarúkọ mi lórí bọ̀dá ló ń pè mí tẹ́lẹ̀. are you alright? ẹ gbà mí kẹ́ ìwọ tó oṣù tó larúkọ mẹ́mi lórí pẹ̀lú bí mo ṣe tó yìí so I expect kí n pè ẹ́ ní bọ̀dà. kí ni gbogbo rubbish for crying out. ǹtẹ́ gbọ́dọ̀ bínú náà tó bá larúkọ mọ́ mi lórí gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́ ni kí gbogbo ẹ wọnú ara wọ <laughs> ẹ̀ tí mo ń sọ̀rọ̀ gan ni pé òun ṣe jẹ́ kí mi àti ẹ máa kọlura wa kí n máa bù nǹkan fún ẹ ra kan máa tí n bá ti ń wú ẹ mọ́dọ̀ kí wọ́n náà máa wọ́ mi mọ́ra tèmi àti ẹjọ́ máa káàkiri ká máa gbé gbòòrò kí n máa fọwọ́ kọ ẹ lọ́rùn kí wọ́n fọwọ́ kọ mi lẹ́gbẹ̀ẹ́ tèmi kan máa bù nǹkan fún ẹ. ìyẹn mi. owó mi látòkè lélẹ̀ mi ń wọ̀ báyìí o torí ti ẹ ní o ti rí ìwò mi mọ̀ mọ̀ pé ni tó máa mi gbọ́dọ̀ wọ́ lọ́ta àwọn tó máa mi máa tó twenty àwọn mi ní gbà fún ìwọ nìkan ló láyé bẹ̀. kí wọ́n ṣe ogun fi wò lóyún. o fọ́ fún mi ní. oko mi jẹ́ máa jẹ owó tí mi wọ̀ ó fọ́ kùsàlẹ̀ àlọ́ ìdí ọmọ ẹlẹ́lẹ̀ ìwádìí ọgbà yìí kò tó wẹ́ẹ̀rù. ọmọ ọmọ ọmọ bọ́ ìlú látòrí désàlẹ̀ ní orí tó march ẹ̀rọ ẹ̀kú ilé ti dé ọlọ́ọ̀ ti ṣe yìí náà tuwálé ọlọ́ọ̀ mi ilẹ̀. ẹlẹ́gàgbà táwọn kan máa ń láìkì yín ni ẹ̀rá bẹ́ẹ̀ ni. nísù ṣé bó ṣe mu sí mi lára yẹn hmm. tó mu sí bọ́dì mi yẹn ìbúrágì mi náà mú nǹkan fún ẹni. ṣé ìwà òkè yóò lè rí eré wò nìyẹn. rárá inú mi dùn inú mi kàn dùn ni. báyìí ah, jùlọ ẹ bá àjẹ lọ́wọ́ fún ọtí mi o. Ah, ah, ẹ mẹ́jà ṣe bá. ọtí mi máa ń bàyàn ọdún jẹ́ ni. ẹ jọ ẹ mẹ́jà ṣé èmi nìkan ni wo èèyàn mú sára. àtẹ wọn ni kò mú sára. ẹ sẹ́ẹ̀rì ẹ wá bọ̀dà báyọ̀ sẹ́ẹ̀rì gbogbo débáyọ̀ tí mo mọ̀ láyé ọmọ ọlọ́lá ni wọ́n ni. sẹ́ẹ̀rì mr ìbùkún débáyọ̀ èyí ti soríire ti yín sẹ́ẹ̀rì débáyọ̀ ti ń gbá bọ́ọ̀lù fún Togo òun náà ti ó jáwèrè sẹ́wárí débáyọ̀ ti já ní ọmọ àlè ni ó lawọ́ ṣùgbọ́n sí èrè <laughs> ẹ mọ káyọ̀dé adébáyọ̀ òun máa rìn kí ni o bí ìgbóná ayé ni. bọ̀ mo gbọ́ pé ọdúnladé kọ́lá. ọdúnladé kọ́lá. ẹ náà gan. a <laughs> ah, kò láwọn o kò láwọn. ṣùgbọ́n mo kún lẹ́nu Ibrahim Shatta. irọ́ ó kàn láì kí bẹ́ẹ̀ dí àtẹ̀wá ni. oh my God. o ní iṣu. ẹ bẹ̀ yẹn. <laughs> mo lè wọlé. wọlé kò tí. jókòó torí ibi báyìí ló ń sọ. I'll see you there, okay? Take care of yourself tẹ́gà yẹn wà òkè ṣá oh. kí ló ṣe tó ń larí mọ́ gate. ṣe leke má má dá lóhùn bí yẹn ṣe máa ń ṣe ń tiẹ̀ ni. kí n má dá lóhùn ẹni tí ọ̀rọ̀ ẹ̀ mú fura dání. Oh. sweetheart kí ló ń tọ́ láti sọ. ṣe leke right. ele òfin ni. ọ̀sìn ilé rẹ̀ fún ni ṣé kí ara ẹ jọ. mo ti lọ máa rẹ létà. ọ̀rọ̀ ajá lè má sáré jù o. mo lè sáré wọ̀ kémi pé ara dry. ọlọ́run máa ṣe wa. yeah love you. sórí nǹkan tó dánwò lẹ́ẹ̀kan yẹn nǹkan tó tíra lẹ́ẹ̀kan yẹn má gbìyànjú rẹ̀ mọ́ láyé láyé ẹ o o ti gbọ́. I am sorry I am sorry kò yẹ kí n bínú because àìṣe mẹ́yẹ̀bọ̀ lápò ni ó kọ́ ẹ kó máa ń dùnyàn gan ni lóòótọ́ agbọ́mọjú lọ́mọ máa ń mojú bọ́ ó dùn mí gan jọ́ nítorí ọlọ́run má dàn ó mọ́ o because tó bá tún try irú ẹ̀ tó bá tún dán irú ẹ̀ wò níṣojú ẹ̀ gangan gangan gangan ọlọ́run tó máa wà ń bẹ̀ èmi náà máa yẹ ṣe tèmi máa tẹnumọ́ gidi máa pọ́n lá máa la gidi lójú ẹ̀. lékè kí ni gbogbo nǹkan tó ń sọ yọ̀rọ̀ òye mi kí ló ń tọ́ra sọ. mo fọ́ o ah, ètí mo ń sọ yìí àbí jọ̀wọ́ má bínú jẹ́ kí n bí ẹni question kan láti jọ́ tí mo ti wọnú lé tí wọ́n ti rí mi lé gangan jọ̀ọ́ sọ fún mi ìjọ́ ìlú wọn ló béèrè gangan pẹ̀lú mi rí. God, what does that got to do with me? kí ló kàn mí obìnrin olè wá wọ bí wọn dà tí wọ́n wà nulẹ̀ kí lọ́ọ́ fẹ́ wá ṣe wọ́n tó bẹ́ẹ̀ máa wá bá o. abẹ́rẹ́ ọlọ. Ah, sí lóòótọ́ ló bá mi sọ̀rọ̀ mo dẹ̀ jẹ́ kó yí ẹ nígbà yẹn wípé kò lè work mi ò lè date ẹ̀ mo lẹ́ni tí mò ń fẹ́ i don't double date kò lè work. àwọn bí mi nú kí ni ò lè work wàá jẹ́ kó work òtún pòwe mi ni kò lè work gbòòrò jákèmí sọ kinní kan fún ẹ ó dà máa sọ nǹkan tí o mọ̀ nípa ìtàn ayé mi fún ẹ lẹ́nu ẹgbẹ́ kí wọ́n fi taratara mọ̀ èmi á ṣàlàyé fún wọ torí ayò mi ni wọ. ẹ̀wọ̀n sórí problem tí mo ní gangan nípa kọ̀sẹ̀dá ayé mi sọ wípé ẹni tí mo bá ti da ẹnu ìfẹ́ kọ ni kò fẹ́ mi. ìwọ́n mi dẹ̀ wá dẹnu ìfẹ́ kọ báyà àfi kó fẹ́ mi o ṣe kókó o ti yí ẹ àná sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tó bí mi inú bọ̀ mi níjọ́ kí mi níbi ṣe bínú mo sì máa ma ṣàgbọ́mọjó náà ni olóòkè ń dọ̀bù déètì òfẹ́ lẹ́yìn méjì àbí jọ̀ọ́ mọ́tò tiẹ̀ yí gangan ṣe mọ́tò ẹ̀ ó lẹ́sítọ́ àtàyà bí kò ní. ó ní ó lẹ́sítọ́ àtàyà ìwé òde fẹ́ ní ẹ́sítọ́ èèyàn nínú láìfù títì àbí èyí tẹ́jọ́ wà lẹ́ẹ̀kan yẹn tó sọ fún mi pé báwo sọ fún mi pé báwo ṣé lè dá mi mú ní street mo kàn wo torí ti tiẹ̀ mo yẹ filẹ̀ ó ní báwo ó dáa sọ fún mi tó bá ń gbé ẹ lọ́sí tó kàn sọ pé ó dáa o òun lọ́ọ̀fù ìwọ mọ́ bó o lè fẹ́ mọ́ tó kàn gbé ẹ lẹ́kọ̀ọ́ ìwò bébí àfẹ́ra mọ́ òun ṣèmi ni màmá nomi ojú ẹ̀rù ni èmi kọ́ ni máa mú ọ létí máa máa ká mọ́ ẹ tí máa kàn máa pààrọ̀ inú ẹ̀rẹ́ máa máa pàbànújẹ́ rẹ èmi kọ́ ni máa gbé ẹja ń tó tínú ẹ̀ dòpin ẹ lómi ti wọnú láìfù I love you talk your own. Hmm? Uh, I love you talk your own. kí ni gbogbo rọ́bìṣì náà. ìwọ àti tani. lékèlè iṣẹ́ èèyàn máa ní iṣẹ́ ẹranko kí irú lékè máa tẹ́tì ní mi pé àti dandan kò ń fẹ́ mi. Hmm? Ah, ìwọ náà ṣe Ah irú pálapàla wo ni. èmi ò mọ bí tó ti ń pìtàn ajá tó wá ń kọlè mọ́ mu o. ó lóun lọ́dọ̀ òun gbọ́dọ̀ fẹ̀mí tipátipá ni. ṣé lékè tún ti bẹ̀rẹ̀ ìwà jàgídíjàgan ìpalà ni. kò yé mi o kò yé mi o tó fi wá jẹ́ pé mi ló wà rán tó mọ́ o irú lékè sí mi. oríṣiríṣi máa ń ṣẹlẹ̀ o. ọ̀rẹ́ mi má dara ẹ̀ láàmú ṣé o ti gbọ́ má làágùn jìnnà tẹ́gbọ̀n ìbá ti dé màá fẹjọ́ ẹ̀sùn. the only person tó bẹ̀rù ni mo dẹ̀ wá ṣọ́ọ̀pù tíyẹn bá ti bá wí ọpọlọ àpẹ. ó bẹ́ẹ̀ tàkó bá sọ̀rọ̀ mi tó ti ń gbọ́ àbí bó lọ́ọ́ ti ń pín ìtọ́ ajá tó bá kọ lè mọ́ mù. ìkọjá yìí. ìrùlé kése mi. Hmm. oríṣiríṣi. What exactly is the problem? Kí ló dé tí o um, ń threaten ọmọlọ́mọ? Eh, sir, mi threaten anybody kò possible kí n máa threaten èèyàn ó yẹ kẹ́yìn náà trust mi. kí ni tí Monísọ́lá tó lọ ń dààmú pé dandan àfi kò fẹ́. ẹ um, sà ṣé wọn pé láti ìjọ tí ẹ ti mú mi wọnú lé ẹ rí obìnrin kankan pẹ̀lú mi rí. akọ̀sẹ̀jáyé mi dẹ̀ sọ wípé ẹni tí mo bá da ẹnu fẹ́ kọ ó ní kó fẹ́ mi that's why mo fi sọ wọn pé kó jẹ́ kí mi àti oúnjẹ máa fẹ́ra wa. akọ̀sẹ̀jáyé ẹ̀ beautiful. <laughs> thank you sir. ọdẹ ni ẹ òpònú ni ẹ kí ló fọ́ níbi ọ̀rọ̀ tí mo sọ ń sìn. jọ ìwọ àti talẹ lọ ṣe àkọsẹ̀jáyé yẹn wà talẹ lọ wò takọsẹ̀jáyé ẹ fi wá ń sọ fún ẹ pé dandan àfi kó fẹ́ ọmọbìnrin kan. I'm asking you. báyìí ló ṣe máa lọ máyì kí n tún rí ẹ pẹ̀lú ọmọ yẹn mọ́ má jẹ́ n gbọ́ pé ó tún lọ threatening ẹ mọ́ ok. ṣé kí n wá kọ̀rọ̀ sí àkọsẹ̀jáyé mi lẹ́nu ni. Ah. <coughs> ọ̀gá ọ̀gá gan-an but ẹ̀gbọ́n ẹ̀yin àgbàlagbà náà lè sọ wípé ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́ téèyàn bá ta èèyàn máa ń tọ̀ ni téèyàn ò bá tọ̀ ẹ̀gbọ́n wọn máa dẹrun onídìí ẹ wo tí mi ò bá fi lè fẹ́ ẹ bí mo ṣe kọ ẹnu sí yẹn akọ́ṣẹ́jayé mi máa wọ́rìn mi. ó lè máa pa ẹ akọ́ṣẹ́jayé yẹn ló máa pa ẹ orí ẹ̀ dàrú ni lẹ́kẹ̀ are you stupid èmi ni mo ń bẹ́ sọ̀rọ̀ mo ń wẹ̀gbẹ́ ló ń ṣe báyìí lẹ́kẹ̀ lè dá mi mú ni. look at me in the eyes ṣé lè dá mi mú ni gbogbo nonsense tó ń ṣe kiri yẹn ó kó sí ẹ lórí àbí bóyá kémi àti ẹspa èmi ń bẹ sọ̀rọ̀ ó ń jápá mọ́nú òpòwé wájú mi ṣé o lè nà mí ni àbọ̀fẹ́ kí n la orí ẹ̀ mọ́gìrì ńsìnsìn. akọ́sẹ̀jáyé ẹ̀ máa wọ́ọ̀rì ẹ̀ ṣé nǹkan tó kàn lọ́rọ̀ ẹ̀ nìyẹn aláìmọ nǹkan tó kàn wọ́n fẹ́ fagídé mú obìnrin fẹ́ irú ọkùnrin wo ni ẹ náà. lẹ́kẹ̀ máìkì tó gbọ́ bẹ́ẹ̀ mọ́ má jẹ́ rí ẹ pẹ̀lú ọmọbìnrin yẹn mọ́ má lọ tírẹ́tìn ẹ mọ́ wá obìnrin míì síwájú kó fẹ́ is that understood. idea what you're doing now. Ọlọ́run ló rí ní iná. Ẹ máa gbà mí kẹ́. Ó fẹ́ fagídí fóbìnrin. Ó lọ́ akọ̀sẹ̀já yé òun ní kò ń fóbìnrin. Àwo ah, ó ti gọ́ o, bàbá wèrè ní délé o. Ó fún délé lówó. Ìwà fún délé lówó ọmọ wo ṣe bá gbọ́ tó tọrọ tó bá ṣe mistake fún délé ní handkerchief pé kó bẹ́ẹ̀ fọ́ tó fún lówó ọṣẹ mo fẹ́ lẹ́dọ̀ àbúrà kò ní fọ́ o tún ní rówó ọṣẹ gbà. ọ̀bọ̀ olórí burúkú lẹ̀gbọ́n ẹ̀ báwo náà ṣe máa gbowó lọ́wọ́ mi tó ọ̀lẹ́ ní tèǹtọ́ máa ṣe fún mi kó dáná ọ́n ẹ̀gbọ́n kí ni help tẹ̀ máa ṣe fún mi ń sìn. ẹjọ ẹjọ ẹ má bínú. hello. hello. ké ẹ ní sùúrù ẹ ní sùúrù ẹ mọ̀kọ́ ẹ ní sùúrù pm ló fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí wọ́n sọ fún mi pé àwọn olè yẹn páwọn mẹ́rin ni. so ìbọn méjì dẹ̀ ti wà ń bẹ̀ yẹn so èyí tó kù pm wà ń bẹ̀ yẹn so mo try láti lọ get ìbọn tó ìbọn yẹn wà níbi tí mo wà ń bíbá mo ti ń bọ̀ má tó débi bẹ̀ yẹn ń sìn. ẹjọ má ebù ẹjọ ẹ má bínú ẹjọ all right all right má tó débẹ̀ ẹjọ má tó débẹ̀ ẹ̀wọ̀n ẹjọ ẹ má bínú jàre so ẹ help wo lẹ máa ṣe fún báyìí. Ah, mi ní ṣe help ee eh? mi ní ṣe ti máa ṣe help kí n kú. kí ló dé ẹ̀gbọ́n. àtò ah, ìwọ níbọn ìwọ níbọn ni ah. bẹ́ẹ̀ jiyàn ogójọ́ tó wá ni mo tún bẹ́ẹ̀ jiyàn látàárọ̀ má bínú ní ṣe orí gbogbo sáyé ilé yóò ga ọmọ ara kò ní pẹ́ wò. ẹ̀gbọ́n ẹ fọ́ọ̀lì gan. ìbọn tó ń sọ ọtọ igan ni kò ń ṣèbọn gidi. má lọ sí o. ewu wèrè. <laughs> ẹ̀gbọ́n ẹ̀wọ̀ ṣẹ́tìrì. Eh? kí bá láyé máa kojú bọ́ sẹ́mi. ẹ wò ó lélẹ̀ kò lè ṣe anything ni tó ìgàn lásán ni. akọ̀mọ́ ti ń ya fíìmù ní eléyìí ojú òrìjìnà. ọ̀rẹ́ ṣú ọ. Eh. bọ̀ ẹ máa ń bẹ̀rù. ẹ wò kọ́ yìn fún yín gan pàpà kò lè pa yín. wọ́n á yìn fún ẹ pàpà wọ́n ìyá wèrè ṣá. Eh olè kan yìn mi ń ṣe wèrè ọmọlúwàbí. gbogbo ẹ̀yin bọ̀bọ̀ ìjà ah. lè abẹ́yẹ ní fíìmù o. Ah, ah. tó jẹ́ ní tàwọn jẹ̀rẹ̀ abájọ ẹ para ẹ para ẹ para ẹ láti jọ yẹn kú tán. torí ẹ kí gbogbo yín ti kú dànù náà. ẹ̀gbọ́n àlè máa kàn para wa bẹ́ẹ̀ tó bá yẹ pé bá a ṣe máa ń ṣe fíìmù yẹn ṣe náà máa ń pààyàn pààyàn mélòó ló máa kù láyé ayé gan máa ti fẹ́ parẹ́. oníjọ́ kan wọ́n kó bọ̀ fún wèrè báyìí mo tún wá padà pàdé ẹ̀ bus stop ó tún mówó fún mi mo ní àwọn ah, òkú láti jọ iná tí mo rò pé máa ti lè obituary wèrè àwọn ah, ó dáa fókàn ṣe yẹn ọ́ọ̀gì mi ìyá ọ́ọ̀gì ọmọ ńlá onílàkàì ọbẹ̀ ọ́ọ̀gì ọmọ ọmọ òjì ń ṣí èrè ọmọ tó ṣẹlẹ̀ fókàn tó kàn ṣẹlẹ̀ tó èmi náà ti rìn àdúgbò wọn nílé kan tó máa ń lo bẹ̀rẹ̀ wọn ló máa pé àwọn onífíìmù tó máa ń lọ́dọ̀ yìí ló máa ń fún iṣẹ́ máa fún tó bá fẹ́rẹ́ ta ọ̀rọ̀ wá ní ara pé wọn kẹ̀kẹ́ fún àwọn olóra fáwọn kan máa ń ṣojú àlùmọ́ tó bá ti rí bẹ́ẹ̀ kojú àná lẹ́nu wọn ni máa ń ṣe. ìwọ náà máa lò lọ́fẹ̀ẹ́ àmọ́ ọmọ mi gbọ́dọ̀ pàdé ẹ̀ ń bọ́ stop èèyàn mi náà ni ẹ bí ó tiẹ̀ ju bíi five k bébí mo dárí kíkan sí sára. ẹ má wọrí màá bá yín wá bíi one thousand two ẹ máa ń bọ̀ ṣẹ́gun ẹ má wọrí. àkówó èrè lọ ẹ ṣẹ́gun ẹ ṣẹ́gun ẹ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ kó kú mọ́ pẹ̀lú ẹ. ẹlẹ́kọ̀ọ́ ẹ ṣẹ́gun. àlọ́ ṣì ni bàbá yìí dá ọmọ àti ìwádìí kébìtì kó gbòòrò ọlọ́wà kan mú bàbá yìí lọ́rẹ̀ẹ́ ni máa ṣe túm túm àkọ́ wọlé àwọn káyọ̀dé adébáyọ̀. ṣọlá ìbùkún ni ẹnu kó wá gbọ́ ọgbọ́n mi òun wá wà láàmì o mi ò bẹ́ ṣeré ń bí o wọn wọ́n mi pé torí mo ti wá ta gbóbi ọ̀rọ̀ sọ pé kinní kan ṣe ẹ́ àbájídé rẹ bá jùṣà fún mi lọ́wọ́ gbé mo rí. wà lákìrí bọ̀dọ̀ ní sùúrù ṣó tẹ̀mí ó lànà ni. ilé ẹ̀yin ọmọ ìyá mi. ẹ sílẹ̀ jẹ́ kó mọ̀. lè lè lè lè lè lè lè ọmọ òkòlè ìbílẹ̀ ó dé padà ọlọ́run ó dé padà ọlọ́run. ẹ ta ló máa rẹ tó máa tó kó wọn ò rí èèyàn. ọlọ́run àìlè sọpúpọ̀ sọpúpọ̀ sọpúpọ̀ ó pọ̀ sọpúpọ̀ ó tún pọ̀ sọpọ̀ òṣì ọlọ́run òṣì ọlọ́run ó pàjáwìrì báyìí ọmọ ìyá mi. alaye rẹ yàtọ̀ sí pò pọ̀ létí o tún pọ̀ lójú ọjà sọpọ̀ ọlọ́run again sọpọ̀ ọlọ́run sọpọ̀ ọlọ́run àṣẹrẹ ọlọ́run dáyẹ sọdọ̀ àṣẹrẹ ọmọ ẹni tó bá rí ẹ tó bá níwọ̀n rí yàn kó ẹ kò lè rí yàn mọ̀. Ah, ọmọ ìyá rẹ ṣáà ọmọ lọ́pẹ́ ẹsẹ̀ àlékèlì. olùkọ́ ti padà ló ti dé padà. Ah, ah mo ti sọ fún yẹn pé life boat tó fẹ́ ló máa live yẹn ó kàn máa sick ni. mo lè bí ẹ. ṣó tán kí la ń sọ. aláṣẹ wọn tó ló wò ṣàṣẹ wọn mọ ni ó gbọ́ dìde ìwé ìmọ̀ padà resume ó ti resume nìyẹn. ọ̀dọ́ mi ò ṣẹlẹ̀ gbọ́ tó tọrọ ní padà wá mi rí zoom kankan mi wá bá yín mọ́. ẹ kí ló wá kí ló wá ṣe yín báyìí. ìtí mo wá ṣe tó máa pè wọ tí wọ́n máa gbọ́ pé tí wọ́n gan máa láyọ̀ nú ẹ̀ ni. òdà sẹ́yìn ò bẹ ṣe yahoo ni. àmọ́ ìyá mi ṣe àwò. ẹṣẹ́ bẹ ṣaṣẹ́ ni. ó mẹ́mí ni. èèyàn wáyà ni mi bàbá tara mi fẹ́ ṣaṣẹ́. ẹ lọ mọ àwọn àyà mi kan fẹ́ lówó kọ́ máa máa rí kò sí ilé mi kan ò lè ṣe ó ti yẹ. ẹ wo oníṣẹ́ ó tóbi gan tẹ́ bá fi lè rí i ṣe láyọ̀ kẹ́ ẹ rí i ṣe láyọ̀. mo fọ ọlọ́run pé ẹ máa lówó ẹ ẹ mo tó sọ àwọn kọ́kọ́ gbànú mo fún ẹ lówó yìí. èèyàn ńlá ni ẹ. ìdánù náà gbàdánù ọlọ́run tó mú wá sí. wọ́n ti wọ́n mú wá ńláńlá gan. ẹ jẹ́ àwọn náà. ẹ sún wọn bí ẹjọ́ àtẹ ẹjọ́ àtẹ sọ ilé ẹ̀ wà bẹ́ẹ̀ bàbí aláìjọba òkè ilé ayọ̀ ẹ̀ ẹ̀ máa wọ ẹsẹ̀. What was my Báyìí ilé ìjọba rẹ̀. What was my ọdún balẹ̀ ẹsẹ̀ ọlọ àbábábá àbábá ọlọ ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba. ọkọ̀ rí lẹ́gẹ́lẹ́gẹ́ ni o ó pọ̀ lójú rẹ̀ púpọ̀ lè fún o. ó pọ̀ ọmọ pọ̀ bàbá mi ọmọ pọ̀ ṣàkóso ọlọ́run ó pọ̀ ọlọ́run ó pọ̀ ó dá ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ṣàkóso ọlọ́run ó sí ọlọ́run ó sí bàbá. ẹgbẹ́ bára yín ẹgbẹ́ mi àti ìkíra yín àti yá yín. aláyé ah. jẹ́ fẹ́ lábọ̀ mi tí mo lọ níbẹ̀ yẹn ń sìn yìí. èèyàn kan péré ló jẹlẹ o èèyàn kan ló jẹlẹ. ọlọ́run mo mọ̀ wípé mọ̀ nǹkan tá à ń sọ èèyàn kan péré la. èèyàn kan ló jábọ́. èèyàn kan péré lọ pa. bọ̀ lísìnyí nǹkan tá a fẹ́ ṣe é sìn a lọ síbẹ̀ ká lọ pàyà yẹn ká pa bàbá yẹn ká pa ọmọọṣẹ́ wọn ká pa ọmọ wọn ká pa ọmọ ọ̀dọ̀ wọn ká jẹ gbogbo wọn run pátápátá. ẹ ẹ kó tẹ bá pẹ nìkan àwọn tó kù àmà sunkún tẹ bá kú pa gbogbo wọn inú ilé wọn máa dákẹ́ fẹ́ kú. ó dàbà mi àwọn ọlọ́pàá yẹn fẹ́ ṣe bí wèrè o bọ́tà máa kọ jáàbù jálá sọ́nà yìí táyì ti fẹ́ kọ́ máa fojú rí wa ó pé ẹ àwọn eléyìí àwọn ọmọ yìí lékèrè lè ẹ fà àwọn eléyìí lẹ o ẹ ṣe mí o ra ẹ máa rìn lómi o ọmọ pé tàbá jẹ̀kọ́ ọ máa ń ṣe wíyẹn nígbà yẹn ká máa lọ nìyẹn ọlọ́run ó ṣí wálẹ̀ níṣẹ́ ó jọ̀wọ́ wa ọlọ́run balóni kan fi yín lẹ̀. àìjì ló fi wálẹ̀ sọ làbújá ọlọ́run. nítorí ta ni. àbọ̀lì ni tiẹ̀ ni. nítorí ilé kẹ́lí. ẹ mo ti lẹ́nu mo ti lẹ́nu mo ti lẹ́nu. àmì ilẹ̀. mo ti lẹ́nu ọlọ́run ah mi ti pọ̀ létí àwọn èèyàn. abẹ́ èèyàn. mi ti hó yàyà. kí lè rábọ̀ ti ẹ jọ. bàbá wọ́n ti kó wọlé o wọ́n kó wọlé gangan ni. wọ́n ti kó everything wọlé. wọ́n ti fi sakabula kó náà wọlé nìyẹn bá mi wọ́n ti kó náà wọlé. fàṣẹrẹ pàdé mi pa wà ń bẹ̀ pọ́ǹpù wà ń bẹ̀ db gan ògbẹ́yìn. àlàyé ps Eh, police special ni eh. pa pop action ni eh. db ẹyẹ káfí ẹlẹ́ṣẹ́ àmọ́. ó mo fọ́ o gbogbogbogbogbò ah, ah, ẹ wò ṣe sọ tó dọ̀rọ̀ fún yín níbi tẹ́ bá dé. gbogbo àwọn lórí ikú yẹn ètò bá ṣe dáadáa láyé inú wọn lọ́wọ́ àtúnṣe lọ́rùn ọlọ́run ètò ìdá ṣe dáadáa láyé tọ́lọ̀ máa fún ní one chance one chance ni àbọ̀dọ̀ fún ní second chance mọ̀ àtọ́jú ẹ̀ lè ṣorí burú. àdébàbà àjẹ́ ti dùn. ẹ máa ń ṣẹlẹ̀ ẹ lọ́ máa kún kan sórí. ẹ̀wẹ̀ má bàa ṣì nìkan ẹ̀fọ́ gbóná o. kíkọ́ lè bàjẹ́ o. Arizona wà. ẹ eh, ó wà lẹ̀. ṣé pọ̀pọ̀ wà. ó wà lẹ̀. ó wà lẹ̀ o ti ṣe easy. àwọn ìwà jẹ́ ọgọ́ nìyẹn. Oh, mo fẹ́ ṣe. Eh, mo fẹ́ ṣe ẹ wo ẹ má pa àyàn tó pẹ́ tó bá sọ̀rọ̀ tí ò dáa ní kẹ́ pa lọ́sẹ̀ bá dẹ̀ mú yín wọn lè ṣe é ní tì. kí kankan wá ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àtẹnìkan kó wá bẹ̀rẹ̀ sí lọ sọ fún yàn ẹjọ́ sọ́rọ́ ní gbé wa tọ́ba wa gbé wa ńkọ́ tọ́ba wa tí wọ́n dé ńkọ́ ọmọ apẹ́ nìyẹn ajẹ́kó kú dáadọ́.

ẹgbẹ́ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n. Àwọn làwọn neighbors ilé náà, wọ́n ètò ṣe pariwo báyìí. Délé o yàwèrè ń tiẹ̀ ni. Ń yàwèrè. Ariwo ah, wòre wọlé à ń panu lé. Àhà pariwo àwọn ẹlẹ́gbọ̀n àgbà ẹ̀gbọ́n lékè ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ra installation lórí instrumental mọ́tò tí wọ́n rà ńlá wa ń celebration rẹ̀. Lékè, èmi ni kọ́kọ́ mo ń gbé bí náà, mo láwọn neighbors náà. Ẹ àpariwo ìbànújẹ́ mi sọ pé èèyàn ku ariwo ayọ̀ náà ni kéèyàn ṣoríire oríire lè. Ta ló ni mọ́tò yìí? ìtọ́lọ̀ ẹ̀jẹ̀ ṣe nìyẹn wọ́n ẹ̀jẹ̀ sanwó ni. mo ní ká jọ ṣàjọ ẹni sùúrù ẹ eléyìí kiri bẹ́ẹ̀ pa títí ẹ rè. <laughs> wọ́n ti sọ owó wọ́n ti sọ owó ọgá ẹjí wọn wà jẹ́ ẹ́. ó lè pa lè ọjọ́ fọtílẹ̀ nù wá jẹ́ kiri. ẹnu ẹ̀yà jẹ́ tẹ̀. wọ́n ní foko fọtílẹ̀. Ah. má bọ̀ kiri. a ò lè di ah, alfa gbà àmì sàyè ẹ̀ àmì gbàṣẹ́ ẹ̀ kò láìkẹ́ àwọn ah, kan wọ́n palẹ̀ sí mi lọ́rùn ẹ̀gbọ́n bọ̀ ẹ̀gbọ́n fẹ́ rí mi gbàdá ni mọ́ tiẹ̀ má mu o ah. tó bá mú ikú ló mu o. Mr. Aleke. Mr. Aleke kí mọ̀ ṣe bàjí lọ. mo pè tí mo máa ń jẹ́ ní mi kì í jẹ́ búrẹ́ nìbò. Ah! ege ege ege lónìí ẹ fẹ́ jogún ni o. ege ege ege ege ege ege ege ege ege ege ege ọkọ yìí àjọ wà kú mi níta. padà wà báyìí padà pẹ́ pẹ́ pẹ́ pẹ́ òun ti má fi gbàdúrà yẹn padà tọ́tù ọlọ́ọ̀ má bínú ò ń bọ̀ ní táìmù ò sọ fún kí n ká ọ̀sà tó ti ń súnmọ́ ọ̀sẹ̀ níbo ló ti ń bọ̀ gẹ́gẹ́ látàárọ̀ tó fi tètè débi. mo ń bí ẹni kwẹ́sọ̀ ń gbójú sẹ́gbẹ̀ àbọ̀ mú yẹn wèrè ìwọ ló ń wárọ́ káàkiri àbí ó tọ̀n ó tọ̀n ó tọ̀n ó fẹ́ wárọ́ jáde tí máa gún ẹni kìlọ̀ fún. gbogbo tó wà lọ fún ìdájọ́ rẹ̀ wá má lọ máa fojú pọ́ọ̀ṣì wo mi omi pọ́ọ̀ṣì o mi gbádùn orí nǹkan dún lórí mi o àbí tó ti ń bọ̀ ni mo fẹ́ gbọ́. ẹ ọ̀gá mo lọ sí ọ̀dọ̀ àwọn dọ́kítà property ní sáà wọ́n ń ṣiṣẹ́ lébèjì papọ̀ àbí òun ajá kíkan máa díkan lọ ṣé wà pé ó yẹ kó ti débi látàárọ̀ ṣe lọ́ọ́ ṣiṣẹ́ lémi jọ̀ọ́ kí ló kèmí pẹ̀lú àwọn yẹn. ọ̀gá wọ́n ń talẹ̀ wọ́n ń talẹ̀ àwọn ni mò market fún sà. Ah, àwọn tó ń ta bọ́bá tí wọ́n ń talẹ̀ wọ́n ń talẹ̀ àbí kò sí wàhálà ètò ìṣẹ̀yẹ náà dáa wọ́n gbéṣẹ́ méjì pọ̀ ó jẹ́ kí yẹn máa affect eléyìí ní tí máa kẹ́kọ̀ọ́ bí ẹlẹ́lẹ́ ìjọba bínú àwọn àgbàlagbà sọ wípé téèyàn bá lékun méjì. ọ̀nà kó wọ́jà ní sà. O ní kú dà kí ló kémi pẹ̀lú ọlọ́kọ̀ wọ̀nyí àti àbá lẹ́kú méjì èèyàn máa ń pòfo kan ni mi ò ní jẹ́ kó pòfo kan máa jẹ́ kó pòfo méjèèjì ó bá bó ṣe máa pòfo ẹ̀ wà á kọ́ sọ fún wọn nulẹ̀ pé àfẹ́ rí ẹ mọ́ mọ̀ pé ti bá dànù lé ìrúbí ẹ̀ mẹ́ta tẹ́gbọ́n sí ń fún ara wọn náà máa lé ẹ torí ẹ̀gbọ́n kì sábà sí ń ẹlẹ́kejì máa wá dọ́gbọ́dọ́gbọ́dọ́gbọ́ máa ni àwọn kò tí ì rẹ yọ ọkàn ìwọ lé méjì mù kò sí wàhálà mi níbẹ̀ orí jọ mo fún gbọ́ ọmọ ẹ̀ tí máa fi bá ewé lè ní ṣígẹ̀tì délé òní kúdà tó bá pé délé òní. ṣígẹ̀tì ìwọ ló máa ṣígẹ̀tì tí bá dẹ̀ lọ tán màá rojọ́ lẹ́nu ọ̀nà yẹn kó tó ti á pẹ́. babe kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn i mean what's going on kò sọ fún mi torí kò yé ni wọn rárá àti rárá. ademi. I am fine. Babe, you are not. Ah, ṣé ògbón tí Yorùbá sọ ni? Wọ́n náà játó olówó ẹ̀ tó ń jùrò tó tó padà rí olówó ẹ̀ tó bẹ̀rẹ̀ sí gbó. Ṣé òpin kankan ti ń ṣẹlẹ̀ nìyẹn ni? Okay, sọ fún mi. What do you care for? As in, kí ló fẹ́? I mean, kí ló fẹ́ kí n ṣe fún ẹ? Ẹ jọ, kí ló dé tó fi rò pé mo nídìí nǹkan? I'm okay. Mọ̀mísọ́lá ní sọlá mi àdínú mi ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ mi ṣe lọ tí ṣe lọ you know I love it so much tí kò bá ń ṣe ó láti jẹ́ kí n mọ̀ okay babe yẹ ká ṣe báyìí um, wàá wọlé lọ́sìn màá dúró rẹ̀ ní living room mi màá lọ dress up màá ní màá gbé e jáde. ó dàbí àyọ̀sí sinimá wọ́n ṣe ń ṣó alákàdá rẹ̀.

Um, mo notice nǹkan kan nípa ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta tí èmi wà àti lékè pẹ̀lú akin bá ti jọ wà pọ̀ bóyá tàjọ ń sọ̀rọ̀ ò kì í feel comfortable ó máa ń ara ẹ̀ ò kì í balẹ̀ mo ṣàmọ máa rúnra rúnra pọ̀ ṣé ìwà àti lékè ń fẹ́ra yín. irú ọ̀rọ̀ wo ni lékè of all people ah, ah, ó fọwọ́ ní nǹkan ní ẹni tó jẹ́ wípé ẹ̀gbọ́n ẹ̀ jẹ́ yé wa pé ọmọ ta ló ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé òun wá sọ́dọ̀ òun kó tó máa kọ́ yàwó àbíkiri rubbish tó lóun ṣe tẹ́lẹ̀ lèmi máa wá fẹ́ àwọ̀ nonsense ó máa kó yán mi kiri o. and so what is the problem? nothing it's just that ó ní àwọn tó ń ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí buhari mi àtọ́lọ́run ló wà. Hmm. Hmm. mi ò dẹ̀ lè sọ fẹ́mi bẹ̀ẹ́ sí ẹ̀ never mind. Ah o lè sọ fún boyfriend ẹ náà ah, mo kàn fẹ́ pé kí n keep it myself for now. Má bínú, mo wá ní kitchen láti nǹkan náà o. Yes, I was cooking. Yeah. <laughs> I'm sorry. Ṣé wọ́n ti jẹun ni? Ah, all right. Ẹ má bọ̀ náà, mo máa bọ̀ ká jẹun. Yes, I actually made something for two. All right, baby. Love you. Ah, Why you I I don't about wáyé tẹsí máa dáná tán tí ẹ kọ́kọ́ pọ̀ dáná. ẹ wá pé ìyàwó yín ẹ dẹ̀ mọ̀ pé látàwọn tí mo ti wà mẹ́ẹ̀ mo bízì lórí kọlẹ́jọ́ dáfẹ́mi àti torí wa náà ni mo ṣe ń ṣe ogun tí mo ń ṣe. torí àwa mélòó torí wa àbí torí tara tiẹ̀. àwọn méjèèjì ẹ̀ ń bàtà kúrò. Ah, okay jọ látijọ́ tó ti ń ṣe iṣẹ́ tó ń ṣe ó ti fún mi ní ten thousand rẹ̀. ẹgbẹ́ ẹ ní láti máa sọ̀rọ̀ bí a ṣe ń sọ̀rọ̀ yẹn ẹ wo ṣé kí n máa tàn yín adìẹ mi ń làágùn o ọlọ́run ìyẹ́ tó pọ̀ lára ẹ̀ ni ò jẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ wo n tó ń bọ́ lára mi ní everyday kò kí n ṣe nǹkan kékeré mo ń náwó ẹ̀yin náà wo bínú lè ṣe tuntun bó ṣe ń láfíà tó jọjú yìí àpò mi àti tí mò ń yọ ọ́nbẹ̀ ó kún nǹkan tó yẹ kó máa tuntun láì ẹ̀wọ́n mi fẹ́ sọ ẹ kàn jẹ́ kí n fún yín ní díẹ̀ nínú nǹkan tí máa ń ṣe ṣẹ́rí nígbà tí air freshener tán nulẹ̀ èmi ni mo rà mí síbẹ̀ náà ọ oh, ẹ jẹ́ kí n tún sọ lẹ́yìn náà àmì mí ni láti sọ tẹ́lẹ̀ visitors toilet ẹ̀tọ́rí àwọn tán máa ń toilet àbọ̀ máa fẹ́ tọ̀ tí kò dẹ̀ sí ọṣẹ ń bẹ̀ mọ́ èmi ni mo rọṣẹ́ síbẹ̀ ìṣẹ́ láti péjọ tẹ̀ ń jáde èmi ni mo fi mọ́tò mi gbé dé bus stop abẹ́ ìrànlọ́run ara mi dẹ́ dùn máa ṣe. àwọn kò sí àwọn alátọ̀kọ̀ mi láti sọ. a ó kù náwó ó kù náwó ó kù náwó gan-an ọ̀dẹ̀ ni ọ̀dẹ̀ gidi ni òkú ni ọlọ́run máa ṣeun ọlọ́run ṣeun pé mo ṣe rapa ṣiṣẹ́ kò ń ṣe pé wọ́n ló ń ro oúnjẹ sínú ilé ìta ń jẹ so bó bá ṣe kà bòròbòrò náà ló kà yìí ah, ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ọba àbí ìjòyè ọmọ àbí kí ló pè rẹ̀ ń sìn. ọba yín náà mọ̀ kọ́ dání. jọ ó sọ̀rọ̀ ń sìn ní inú ilé ìláfíà ó dán odò wò ìwọ ló kún ìwọ ni pẹ́ńtà tó ń kunlẹ̀ ọ oh, ìwọ kọ́ ni pẹ́ńtà good jọ ìgbà tó wọnú ilé wa láti ìgbà tó ti dé tó ń bá mi gbé ó bá air freshener nílé. ìgbà tó tán ni mo àní nígbà tó dé gangan wọn ò bá pé a ti ń lo air freshener nínú ilé ìtẹ́lẹ̀. ẹ ó máa ń wà ń bẹ̀rẹ̀ ọ̀dọ̀. àwọn toilet nínú ilé kò sọ́ṣẹ́ mẹ́ta fi ń fọwọ́. ó wà so ẹ̀ẹ̀kan tó ra yẹn náà ló fi sọ̀rọ̀ tó báyìí. ọlọ́run ṣe o gbọ́ ó bọ́ mi lẹ́ẹ̀kan ó ní mo yó mo yọkun mo yọnu ṣé wọ́n ló bọ́ mi tí mo fi dàgbà tó báyìí ni ó ra nǹkan lẹ́ǹkan ó dẹ́ fi ṣe règúnsìn ó ló fi mọ́tò ẹ̀ gbé mi ṣé mo ní mọ́tò ni. Ah, ó dà tó bá jẹ́ pé torí oúnjẹ tí mo sè yìí ni tèmi àti bẹ́ẹ̀dì mi nìkan ni mo sè o kò sí tiẹ̀ ń bẹ̀. àwọn aláìtàlá ah, ó ṣú ọ̀fun pé táwọn kan bá débi wọn ní dájà àjọ máa tọwọ́ bọ náà àwòkán náà jẹun ni ṣé wọn pé tí ìfẹ́ bá wà hundred boys máa gbé inú one boys kọ̀tà tí kò ní sí problem. yà tífẹ̀ bá wà bí. yẹ́ẹ̀. <laughs> ọlọ́run ṣeun tó bá jẹ́ pé torí oúnjẹ mi ni kò sífẹ̀ẹ́ and um, ní ọ̀rọ̀ tó sọ ọ ní hundred boys wọ́n lè gbénu ilé kan ọlọ́run tó ṣe ń bẹ́ẹ̀ náà ẹ ṣáà mọ̀ pé mi kò ń ṣe boy so iná tèmi àti ẹnìkan ni mo dá. Sama, are you telling me you don't love your brother anymore? Come on. Tí mo bá gbọ́, tí mo bá gbọ́ pé ọkàn àǹtí ó di february ẹ ti gbàgbé ni torí gbogbo múra yìí. ẹ̀yin náà la fi jẹun. báwo ni fáyín mọ ṣé kò sí àǹtí ah, mo máa fẹ́ kẹ́ ẹ rí nǹkan ni. ẹ wo àwọn fẹ́ràn jẹ ọkẹ́ ẹgbẹ́ ọkọ̀ this is Dustman property. bẹ́ẹ̀ni o. kí ni àjọṣepọ̀ ìwà àti Dustman. àwọn ni mò ń bá ṣiṣẹ́. really. ara àwọn mákẹ́tà àwọn lèmi náà. so mákẹ́tà àwọn ni ẹ wà á ti ní ilẹ̀ tó pọ̀ gan nìyẹn o. àwọn náà ṣàgbìyànjú a ní kan. àǹtí nǹkan tí mo wá rí sínú nìyẹn ẹni lé tẹ́ ń gbé tó wà òkè mú un pé tẹ́yìn náà bá ra lẹ̀ ọ̀nà àbáyín kọ̀ kẹ́yìn náà tẹ̀ dé onílé tí. ṣó fẹ́ gbọ́ ìwọ kọ́ ló máa ròyìn dustmark fún mi. lóòótọ́ bẹ́ẹ̀ ni sórí dustmark property tó ń sọ yìí kò sí ilẹ̀ wọn tí mi ò mọ̀ in fact mo ní ilẹ̀ wọn kan ní lẹ́kí tí mo rà mo rà fún àwọn parents mi kò tún ṣèmi nìkan wọ́n ní lágbára wọ́n ní nífọ̀ wọ́n ní látàn wọ́n ní ní mòwe wọ́n ní ní kòròdú wọ́n ní lábẹ́kúta kò síbi tọ́ nílẹ̀ sí tí mi ò mọ̀ torí gbogbo ẹ̀ náà ṣe ìpolówó fún mi àbí ọ́fíìsì wọn kọ́ ló wà ní one eighty seven ìyànà pàjá abẹ́òkúta expressway. Ah, ah. Eh. mo mà tún fọ́fẹ́ yín o. ẹ̀yin tún mọ̀ yàn. sori <laughs> dustmark lóòótọ́ mọ̀ pé ẹni tí èèyàn bá ń bá ṣe business tí wọ́n bá ti mú fún wọn náà tí wọ́n mú kọ́ mọ́ kan ọkàn yóò máa ń balẹ̀ lórí property. o ò lè ra ilẹ̀ lọ́wọ́ dosma property kí ẹ̀mí ẹ̀ wá wá lókè pé àbọ̀wọ̀ fún wọn náà ní ilẹ̀ wọn máa ń fìyàn lọ́kàn balẹ̀. jọ ṣé wọ́n ti bẹ̀rẹ̀ promo wọn ni. bẹ́ẹ̀ ni mà torí ẹ̀ náà lẹ kí n máa tójúlé bọlé kiri káàtẹ̀ fi ó yẹ yín náà. torí tẹ́lá ti bẹ̀rẹ̀ promo lẹ́ máa fi hàn discount bí i ten percent. ẹ wo àǹtí yìí tẹ̀ ra kò kí pọ̀ jù ẹ lè sáré bọ̀ ọ̀rọ̀ ní gbogbo mi máa ṣàlàyé just couple of party fún yọkọ tèmi balẹ̀ lóru tó mo lè ra lè sí gbogbo ibi tó bá yọ fún mi. ti balẹ̀ báyìí ẹ kì í tètè mọ ẹsẹ̀ kọ́sọ́mà mi ọ̀rọ̀ ẹ̀ máa ṣe mà ẹ yàbọ̀ ó ṣe gan ni. mo ní sọlá. ẹ gbà mí. mo ní. ẹ jọ ṣé o fẹ́ pe ọ̀tá mi pa ni kí ló dé? irọ́ ṣebí síbi ta máa ń gbọ́nu mọ́tò yẹn yẹn sídìkì ah, ẹ mò ń wá ní orí mo dẹ̀ notice pé àbíbẹ̀ ẹ̀gbọ́n lẹ́njọ́ mẹ́ta ni. òótọ́ ló sọ èmi kò rí inú mọ́tò mi mo tẹ̀ ọkọ rò pé bóyá mo fi sí bedroom mi kò sì máa ń gbòǹgbà mi tí máa fẹ́ sùn wọn kò sí bedroom mi. à ń bọ̀ lọ́wọ́ wait a minute ṣé kò ń ṣe wípé olórí burúkú bọ̀bọ̀ yìí túmọ̀ sí ìdí inú mọ́tò mi. bọ̀bọ̀ o. lékè ni mo ya ní mọ́tò mi ní last week kó gbé jáde. mo ya mọ́tò ẹ̀ Eh. no bọ́ọ̀ ni wọn náà ṣe máa máa yá táùtì ní mọ́tò. èmi kọ̀ wọ́n pé big deal ní ìgbà tàjọ wà ní same building ó náà fẹ́ yá mọ́tò mi oh gọ́ ṣé ìyẹn wá ní kó jí cd mọ́ ni. big deal wà ń bẹ ṣùgbọ́n ẹ jìnnà síra yín gan ò ní ìdẹ. oríṣiríṣi ṣé bàbá ètò ti mọ́lẹ̀ mọ́ ni àbí kí ni gbogbo trash yìí náà. kí la fẹ́ ṣe báyẹn sí. mi ti o in fact kò tiẹ̀ yé mi nǹkan tó wá dùn mí jù ni pé cd yìí latest àwọn brooklyn world ni orin cd kì í o òun mo ṣe máa ń tọ́jú ẹ̀dọ́ ní pé bébì mi ni mo ti ń bá but tí n bá rí síìdì mi ní ọwọ́ ẹ̀ and ah, in fact máa bójú ẹ̀jẹ̀ seriously. really. bẹ́ẹ̀ni. ìyá ní láti bójú ẹ̀jẹ̀ kó lè fún ẹ sí ìgbẹ́. torí ah, ah. ọ̀sẹ̀ tó yìí ṣẹ̀ ti mí ìsìn rí bọ̀bọ̀ yẹn. ẹ nẹ̀mí kan ti mí ìsẹ̀ òun lè ní latest àwọn brokinin. ah gosh. jalo jalo wàá ẹ̀gbọ́n wọn lẹ́ ń wá dísìkì sídìk kan tẹ́ fẹ́ gbà ẹ mo mọ̀ mo mọ̀ pé ẹ ń bínú ni ẹ má bínú ṣe gbọ́. because ẹ̀yin ò bá bínú kẹ́yin ò bínú àwọn ò ní sọ̀rọ̀ bá ṣe wà má sọ yín gan bàjẹ́ gan o ẹ mọ̀ yẹn kí rárá ìjọba tẹ̀sí máa wá bí ẹ máa rí mi bí kí n máa ṣágbó mi àbí kí n máa mú nǹkan mi bí ẹ ní kí mi pé ẹ kú jọ́ mẹ́ta ẹ kú gbádùn ó dà pé wèrè wà lórí yín àbí. ó ti yé yín mi báyìí lẹ́jọ́ rárá tẹ́ wo bí àdàn kò sí wàhálà. mi ò bínú o ò bínú. ẹ mi ò bínú àbá mo ṣe máa bínú torí cd. ee ló náà ń tà cd cd pọ̀ káàkiri ìgboro náà èló náà ń tà bóyá kò gba ibi tó ti ń tà kọjá ni má wọrí màá rà mí ṣòtìgbọ́ i'll get another one. èmi náà mọ̀ kó gbọ́dọ̀ bínú àṣẹ bínú nítorí kíni nítorí díìsì lásán lásán kò sí wàhálà àmọ́ tó bá yẹ pé ò bínú lẹ́yìn ò bínú lójú mi ẹ ò bọ́ba lójú ẹ náà nìyẹn ọba ọmọ rè bí akínkú bẹ yọ. no má wọrí màá rà mí sẹ àní màá rà mí. mi gbọ́ ẹ wo ó rè ẹ kàn mú báyìí tẹ bá ti ṣáná sọ́kọ̀ torí mi ò rò pé lọ́kọ̀ tẹ bá ṣáná sí i ayọ̀jáde kẹkàn mú kẹ wàá mú fún un ó dà pé orí yín ń rún àbí oríjọ́ kẹtí màmá ti kíní bọ́ọ̀lì lójú àbí kí fún yín ní crossover. ẹ ti ṣe bí olóṣì olóṣì la wújẹ ó oníṣòrí burúkú ni ẹ ti sọ fún ẹ bá kẹrẹ àtàwọn ojú tó. mo bó ṣe múra ẹmú yẹn yàtọ̀ ó ná tí wọ́n pa ṣán bẹ́ẹ̀ ni ó ti yí ẹ ọmọ àbàmì ọ̀rá gbówá lójú wọn o wọn ọ̀rá gbówá lè ní fún mi o She máa wá àkọ́nà ẹgbẹ́ ìlú bàbá mi kọ́ sí wa lẹ́kì lọ. ṣé o lè ti rí alert kò tó sọ fún mi kó tó kà kún sí ni ká celebrate ẹ̀ ká wẹ̀ ká fọ́ kó mọ́ ká gbé dúró kó dúró rẹ kó mọ́ rẹ kété. <laughs> celibate jọ kí lóò celibate. nǹkan tó wà lẹ́yìn náà ni àwa ìwọ ni òjọ́ lójú o bó ṣe mọ ẹ lásán ọmọ tó ṣe ń gbòòrò ni ó jù mí lójú màá n tó wà lẹ́yìn màá ṣèkó rẹ̀ nígbà tá à ń ṣòkú yàgbà ni àbí mo ti ẹ̀ ń sọ ìgbà tí yàgbà kú àrùn ó fi ṣòkú wọn torí kò dáa fẹ́ gbọ̀ngàn gbà yẹn náà kọ́lẹ́ tó bá ti ṣe ṣéǹjì díẹ̀ díẹ̀ fún mo ti yẹ ẹjọ́ tó bá tiẹ̀ ní mo fẹ́ celebrate ẹ̀ ṣó ni wà màá wà àmúdára ah, àmúdára àmúnétò ah, ti bẹ̀rẹ̀ àmúnétò ti bẹ̀rẹ̀ àwọn nǹkan tó fi mú mi láti ilẹ̀ yìí ṣàkó ṣe bá tàn ẹ̀ ẹ̀rí ẹ̀yìn náà ni o wọ́n lè dẹ̀ fà ṣàkó wọ́n ló kó bá mi wọ́n ló ṣèkà fún mi because ìwọ gangan fúnra ẹ̀ ló ń toast mi wọ́n ló toast mi gbogbo ṣe bá wó mi tó bá rẹ́rìn tó bá kọjá tó bá yí lọ yí bọ̀ ní mo fi bá wò pé ah ẹ lọ ọmọ ńlá ni ẹ yà lọ bí a lọ bí a tó lọ dàbí lóore. ẹ bọ́ra jọ ẹ jáwé rẹ ṣá àbọ̀lá ìfúnkú ni balẹ̀ ẹ ṣí òye ṣá ṣẹ́ṣẹ́rẹ́ la pè mí wọ́n bá yín fa wèrè ni. bó ṣe mi àbí àbí tó ṣe mí ọ̀rọ̀ yá ẹ̀ láìpẹ́ èsì. ènìyàn èsì tó bá ti sọ̀rọ̀ bá padà gbàdúrà pọ́bìnrin ló sọ̀rọ̀ pẹ̀lú mi ni ọkàn mi máa máa balẹ̀ ọkàn mi máa máa tutù mo máa máa gbàgbé òun ló jẹ́ kí ewé tí gbogbo tí mo fẹ́ sọ mọ́ yẹn ohun ẹ ti mú mi mọ́lẹ̀. wọ́n ti ṣe máa drive bẹ́ẹ̀ yẹn kí ló ń ṣe ẹ ṣé o rí pé ah, irú drive wo nìyẹn kí ló ṣe ẹ gangan wáyé tó yẹn ń pariwo dẹ̀ ń gbá bọ́dì kí ló ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ gangan ó dáa ó dáa má bínú má bínú tó ṣẹlẹ̀ ni pé bọ̀bọ̀ píkà ẹ ti gbówó mi sá lọ nì mi dẹ̀ bẹ̀rẹ̀ sí pé nọ́mbẹ̀ nọ́mbẹ̀ ò dẹ̀ lọ mi pẹ́lá ọkọ kò lọ mi pẹ́lá kejì wọn ló switch off mi pẹ́lá kẹta wọn ní kò ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn nẹ́tíwọ̀kì mọ́ ẹjọ́ kí ló fẹ́ fà yẹn lórí owó mi. tí píkà ẹ bá gbówó sá lọ àbí lẹ́yìn tí n bá ṣẹlẹ̀ ṣé ojú títì lè kó tó máa bá wa pariwo báyìí ni yíbo adé wa bá wa lé. ẹ̀wọ̀n ilé yín náà mi fẹ́ máa bọ̀ mi rẹ̀ jẹ́ káyọ̀ yín bọ̀ mo kàn rí lọ́ọ̀kan ni ibi ṣe ń bọ̀ pé kí n máa lọ léyìn kí n máa lọ léyìn mo ṣe rí mọ́tò yìí lọ́kàn ní mi lọ́bẹ̀ sí flash mi flash mi mọ̀ pé eré burúkú eré ló wa mọ́tò kò ń ṣe wọ ọ̀gá mi lè bójú tiẹ̀ jẹ́ mi mi tún hàn mi tún hàn mi tẹ́ pa bàbá bàbá ọ̀dẹ yóò dúró nà tó wáyé pé tírélà ló fẹ́ pa ẹni ṣe oríṣi àṣẹgbẹ́ kan kó sáfù náà ni ṣé mi jọ tírélà ni ṣé orí dúró mi ni mi jọ tó lè pa ẹ̀ dànù ni lè sọ̀rọ̀ lékè ó yẹ kó mọ̀ pé owó ìkéré náà owó yóò jẹ́ kankan sí wa náà ìwọ ló lóun fẹ́ ká ṣe lórí adẹ ti ṣe lórí afọ ẹ́ńpíkà tó máa lò kí this is public transport lélẹ̀ náà àwọn èèyàn wò wá náà. àwọn òṣèré fún mi nǹkan tó mi fẹ́ kó ṣe fún mi sì ni pé bábí sọ fún píkà tó ń gba ten percent lọ́wọ́ mi pé mi ìfẹ́ mọ́ mo fẹ́ máa fún ètò fẹ́ máa gba fifteen percent lọ́wọ́ mi mo fẹ́ máa fún lówó ìjọ tó lọ kó máa bá mi ṣiṣẹ́ ẹ bá mi gbọ́ mi. ọ̀gbẹ́ni èló lówó ẹ gan náà èló lówó ẹ olóbi ló pè wá ni èló lówó ẹ ó gẹ́rà àtújáre. kí ló ń ṣiyẹ náà. kémi gẹ́rà o. kémi gẹ́rà o èló lówó yẹn gan ọ̀gá tó bá ní ah. next time o lè máa wà bẹ́ẹ̀ náà ah. èló lówó yẹn gan èló lówó lára yẹn gan. tèmi ló bá tèmi ló jẹ́ bá wí tó já wèrè ni tó jẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ dáa fún ẹ ni. wà á kí ló ṣe é náà. Ah. má lè kú àbáyé náà mo rò bá wà kí wà táwọn sì ti kúrò lára yìí náà kí ló ṣe é má lè ṣe bẹ́ẹ̀ náà ṣé kò rí pé public làwọn ni. òde sọ̀rọ̀ o tún sọ̀rọ̀ àbíjọ́ tó rọ lọ ọ̀rọ̀ owó yẹn ti kókó nú ayé mi o sọ pé mi ń bojú ẹ jẹ máa bojú ẹ jẹ rọ ilé ọ̀la tí mi bá rówó mi gbà ọlọ́run bá ń gbọ́ máa bo wo máa bojú ẹ jẹ mi bá rówó mi gbà ẹ mọ owó yẹn ti mi jẹ láìpẹ́ ìtawìrì àwọn ẹyin mẹ́rin màmá bíi bí ó lẹ́yìn kiri gbogbogbò ẹ yá wèrè gan o. Thank you. hello hello àkànbí mi fọ́gbọ́n jà rè ló ṣe wọn gangan táwọn kan máa ń But I'm un ọ̀tàn bá ti lọ ṣiṣẹ́ láàbì ọ̀rọ̀ mú fóònù ẹ̀yàn fi sí spíkà ní kí n bá wọn sọ̀rọ̀ ẹgbà yẹ̀yìn ọmọ ọba ẹni ṣe orí burúkú ẹ wo ẹ wo inú mi ò dùn ayọ̀ mi ò kún rárá <clears throat> ṣe mo lórí burúkú bọ̀bọ̀ tí ẹ tí mo ń lá mẹ́tì láti jọ pé ó bá mi píìkì owó kó ṣe rárá dáa àwa gba yìí ṣẹ́bí ló pé mo lọ bá àwọn ọmọ yahoo àwọn ìdí ọ̀tí ẹ̀ẹ́dẹ́ mo lọ ṣàlàyé fún àwọn gídá mi ti ẹ̀gídé pẹ̀lú ọjọ́ ẹ̀ mo ní ó dáa o pé kábẹ́ mi gbowó mi lọ́wọ́ ẹ̀ o wọ́n lọ sọ fún mi pé èmi wàhálà tèmi ti pọ̀ ju pé kí n lọ gbà fúnra mi eléyìí lágbára o sọ̀rọ̀ ẹ̀ lè ṣe omi burúkú mi fẹ́ lọ́wọ́ ń bẹ̀ rárá ẹ̀jẹ̀ mo fẹ́ kẹ́ mú kúrò lẹ̀. Eh, ìyẹn má wọ orí ẹ mú kúrò ńlẹ ó ti yé yín ẹ̀yà ó ṣe kókó náà wọ́n bá fi ṣe ṣeré ṣeré tó wá ṣe fún gẹ̀ẹ́ ń jọ ẹ̀ ẹ̀mẹ́lẹ̀ kúrò ńlẹ̀ ni o ẹ ti gbọ́ ẹ̀ ẹ̀ wàá gbà yìí ẹ̀ àwọn ọlọ́kọ̀ inú mi ò dùn ẹ̀ máa wọ̀ tẹ́ bá ti mú kó lẹ́ẹ̀ máa tó ṣayé fún mi kò sáyé ńlẹ̀ ń sìn ẹ̀ bravo máa bá tiẹ̀ jẹ́ ìyá kó mọ̀ náà àbílẹ̀ òkè mi kàdá dédé ń ṣe yahoo ní ṣe gbọ́rọ́kí tó ṣe yahoo ni gbogbo ṣe ń wò ní lásán gbogbo ayé mi ìgboro ni. congratulations nǹkan tó kàn ṣẹlẹ̀ ń sìn ni pé o ní láti máa iṣẹ́ tó lágbára thank god wọ́kọ́ ló ń dáná mi ìtẹ́ oríṣẹ́ ọ̀kan náà tó ń ṣe nínú ilé yìí àyà ń ṣe fàájì à ń mọ tí à ń lọ sí club ní òṣèlè for now. they make sure pé kò pẹ́ kò tún wá register for antenatal ẹ wá kí ló ṣẹlẹ̀ gan tó ń congratulate ẹ̀ látàárọ̀. ṣé wọ́n sọ fẹ́ni tó bá ní malaria pé kó wá rẹ́gísítà fún antinata oh sorry <laughs> mi ni mo ṣe mistake. ó pẹ́ kọ́nà positive ló gbé wá positive ní bẹ́ẹ̀bẹ́. Ah, congratulations lóòótọ́. wọ́n ti bá mi gbé e. Ah, ah, ó ga jù. ó ń lójú ọ̀rọ̀. ọmọ ìyá Adamu ní láti padà sí ọ́fíìsì so a máa sọ̀rọ̀ later. kò sí wàhálà kò take care. all right darling. ah bó tètè fún kú báyọ̀ tètè fún kú báyọ̀. ah ṣòro mi bí mo ṣe wà yìí mo máa gé e tán lẹ́ni ọlọ́run máa gé yópa e lórí ilé ìtúsẹ̀lẹ̀ gbogbo jájájájájá ó yà náà mi lè pe báyọ̀ wáyé báyọ̀ kan ló lóyún inú mi. àwọn báyọ̀ kan ló lóyún ta ló wà lóyún. wo lékè ni flat iwájú. Ah, àbórí lékè burú ni ah, nígbà tí ò jáwèrè báwo ni lékè ṣe máa lóyún tiẹ̀ jọ tó lọ náà kí ni báwo lẹ ṣe lè pàdé ara yín báwo lè bọ́ sí i. mi ti bó ṣe ṣẹlẹ̀ gọ́gọ́ rẹ̀ nà. Ah. orúkọ àṣẹlẹ̀ gba ara wa ni mo ti tètè wọlé. ẹ ṣe flat yín débi báyìí. ẹ ó sáwà lẹ́gbẹ̀ẹ́ ara wọn àjùlá ti ra wa. kí la tún rí gbọ́. ẹ nípa ọ̀rọ̀ akọ̀sọ̀jáyé ẹ náà ni tí mi ń bá ẹ sọ láti jọ ọ̀rọ̀ pé kò dá kéèyàn máa fojú akọ̀sọ̀jáyé gbolẹ̀ kò dá akọ̀sọ̀jáyé máa bínú síyàn torí ẹ mo fi ní kí n wá rí ẹ pé kí a má jẹ́ kí akọ̀sọ̀jáyé abẹ́tẹ̀ àwọn méjèèjì. lẹ́kẹ̀ jọjọ́ wo lórí dókítà ẹ̀ last o ti pẹ́ gan mi ò láìkí dókítà. ọ̀rọ̀ ìfà mójútó ni cause mi ò kò understand ọ̀rọ̀ àkọsẹ̀jáyà àkọsẹ̀jáyà kí ló pè mí àti gbogbo rọ́bìṣì yìí náà àyè ẹ gbà mí àti ṣeré gan-an àbí kí ló ń fa gbogbo rọ́bìṣì èmi rò pé àwọn Yorùbá máa ń sọ wípé ẹgbẹ́ yẹlẹyẹ wọn tọ̀ jọ kí ló prompt gbogbo eléyìí náà. láì ṣe lè rìn kókó kí n máa lọ kàn kéjì kí n máa di mẹ́yẹ kiri àbí. wọ́n ẹ̀fọ́ àbí tó bá wọn kó jẹ sí. kò lè sí nǹkan láàrin wa rí. àǹgbà ta yóò ṣe mi ẹ̀ nà you of all people who are you èmi ò mọ ọmọ pé mo lè máa gbòòlà ẹni mi ò pé mi lè gbòòlà. gbòòlà kọ́ pàpà ni. bí kí ni gbogbo àwọn ọ̀rọ̀ tí mi ti gbọ́ rí láyé mi. mo ní sọlá òun ti máa ń mú gbanú fún ẹ pẹ̀lú ìwò ó máa dàgbà tó yí tó yé lọ́wọ́ ba rẹ̀ fún ẹ lórí. ṣé o yí náà fún mi. má kojú ẹsẹ̀ mi jọ sọ́kọ́ náà. kò gbọ́dọ̀ kó tí love me for now èmi kò tí ì lè love ẹ gangan gangan ọdún sì wàá wá ṣoore kan fún mi jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ láti bí owó ní kíláàsì mi kan tí mi bá sọ déètì gangan la wà ó ti yí ẹ tí wọ́n bá ń ṣe tó gbé mi ò mọ ẹ àwọn apá sọ̀rọ̀ sí wàá sọ̀rọ̀ bí èmi bá lọ ṣe ní tèmi lọ bí ẹrù lójú ilé tí lọ sọ̀sọ́ kù sọ̀ máa tú sí ẹ lórí ni o tó kú dànù nìyẹn o gbà wọn bá gíráǹdì sọ̀rọ̀ sọ pé mo ní laptop mo ní iphone mo ní àwọn kan lórí lórí tí máa tàbí máa fi lówó lọ́wọ́ pé. ẹ̀ẹ́ lékè ń fìbọn <laughs> oríṣiríṣi so ó ṣe adúrú nǹkan tó tó ẹ. Hey, but um, ọ̀rẹ́ mi ọ̀rọ̀ tó sọ̀kalẹ̀ yìí yóò fẹ́ takora wọn báwo ni pé ó yọ̀bọ̀n sí ẹ ṣe wá di oyún ní nǹkan ẹ. lẹ́yìn yẹn lékè tó padà wá bá mi ó ní kí n bọ̀ ń bá client òun sọ̀rọ̀ ṣùgbọ́n mo refuse ló bá tún fàbọ̀ yọ. ṣé gbogbo ẹlẹ́tọ̀ ẹlẹ́tọ̀ i mean ṣé o ti bá a sọ gbogbo ọ̀rọ̀ ẹ ìgbà wo ló sọ pé òun máa san owó. mi ò bá sọ̀rọ̀ mi bá sọ̀rọ̀. ó ṣe kí ni. mo nǹkan tí mo fẹ́ sọ. o mọ nǹkan tó fẹ́ sọ tó bá o ṣe ń fọwọ́ mi máa fún ẹ lẹ́bùn ó yẹ ń ok mo ti rí pé ó ń yọ inú ẹ̀ ń dùn ọkàn ẹ̀ ń balẹ̀ ọ̀rẹ́ ṣẹjọ́ ẹ̀mí ni mo fa èmi ni mi ṣe right thing tó yẹ kí n ṣe nígbà tó yẹ kí n ṣe náà ìmọ̀ àlà kí ló tún fọwọ́ mi ó oh, láìkí ilé àmì ẹ̀rọ sí wàhálà tó bá láìkí ilé wàhálà láìkí ilé. àwọn àbíkí wọn fún ẹ wọlé wọn lọ. bá ti sọ fún ẹ òun máa fi ṣe àìdá fún ẹ. lékè lékè ó ṣáájú gbogbo nǹkan ìtàn pẹ̀lú ó ṣe kìlọ̀ fún ẹ. I am talking to you deaf. Ah! Ah! Ah! ó já mi rè. It's okay, it's okay, please. oh, oh, down, please. You are in disappointment. fi ṣe ẹjọ́ tèmi náà. ó kà pé nígbà tí ẹ̀yin àti mọ́mi tẹ mọ́mi kúrò nígboro pé kí n máa ṣe tà mọ́ tí mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sáṣẹ́ tí kò yọ anything ó ní mo fi padà lọ bá àwọn pàdí mi. ojú mi máa lè mi tún wà lẹ́nu géètì pẹ́ náà mi kọ́kọ́ ń fi làákàyè kan pé ká má sọ pé ó tún ti dé ó tún ti dé bẹ́ẹ̀ sí i ilé náà tó wá wọlé ó dẹ̀ jam gate mọ́ mi lójú à ṣé ó rọ ọkùnrin ni. n tó ṣẹlẹ̀ gan ni pé àtijọ́ tèmi ti ń sáṣẹ́ lórí mọ́jú tí mò ń sáṣẹ́ lórí mọ́jú ẹ wò kò yọwọ́ mi láì fojú borun tèmi ìbànújẹ́ ló ń jẹ́ fẹ́yàn o because èwo ni kéèyàn máa ṣiṣẹ́ kéèyàn máa rówó gbà láti ìgbà tí wọ́n ti kọ́ mi ní fọ́màtì yẹn tí mi ti fi gba hundred dollar tó náà kọ́ mi tí mi fi gba fifty dollar láti gbà yẹn mi rí nǹkan kan gbà mọ́ láti gbà yẹn nìkan wà nù pé mi sùn mi ń sùn mi ń tẹ kínní ni ẹ̀yin lẹ́dẹ̀ ń láfíà yẹ̀wò mi náà fẹ́ máa ṣe gbogbo nǹkan báyẹn nù lè kọ́gbọ́n tiẹ̀ máa bá mi kọ́ máa rí i pé mò ń láfíà. Um, lẹ́kẹ̀ <laughs> sórí the same dating táwa náà kọ ẹ̀ ó làwa náà ń ṣe náà níṣẹ́ mi àbí ọ̀rẹ́. sórí ó máa lọ wọ́ ọmọbìnrin kan tó máa bẹ bá client sọ̀rọ̀ ni àwa nílò ṣe ń yìí ọ̀daràn ọ̀daràn máa wà àwọn ọ̀gbẹ́ni ẹni sórí burúkú ẹ sọ fún mi tẹ́lẹ̀ gangan ni o ọlọ́run kápẹ́ sọ fún mi ló ti easy gan ẹ wò ó bá ṣe máa ṣeré tó máa fi jọrọ gbogbo wa lọ́rùn tó bá da fẹ́mi ó ti da fẹ́yìn náà nìyẹn o ẹ kàn ra fẹ́mi lélẹ́yìí kó máa tẹ̀lé mi lọ kó máa bá mi mí ìkọ̀ṣẹ́ pẹ́yìn ní tó pọ̀ èmi ò ní kankan olórí burúkú tó ń fa àkàlẹ̀ mi ní ìwọ́ ti yẹ. rárá o lórí lékè ṣé òun kò máa ń bínú gan sa òun máa ń bínú náà ṣé ìwọ tó yẹ pé tó bá bínú báwo lè bà nǹkan jẹ́. ẹ̀mí lè bẹ́lẹ̀ jẹ. sórí obìnrin tó ń sọ fún ẹ o máa láti lọ wà fúnra rẹ. bó ṣe jẹ́ kó wà nìyẹn. ìyẹn dẹ́ máa jẹun téèyàn trust báyìí o. <laughs> ok ó mọ nǹkan dúró ṣe bí wọ́n mọ bísí lásìmọ̀ wa. wàá gbà yìí yóò ṣe jẹ́ kí n kú lo bísí ṣùgbọ́n pé òun next of king mi mo like ẹ̀ gan kò dẹ̀ ń disappoint. ọ̀dẹ̀ bísí ọmọ twelve years old ẹ kò sí wàhálà wọ́n lè bá client sọ̀rọ̀ kó lè gbowó ló má ta Yeah, no walking here. ọ. Eh, ẹ kò sí wàhálà ń gbà ẹbí mi mú owó mo fẹ́ máa o lè rówó mi báyìí bí a kò bọ́ síta. ẹ wá tàlẹ́ lè lọ kó máa lọ náà kó máa pa pàdé. ẹ lówó káàbì jàre kí n máa lọ jàre má jẹ kó máa fún ẹ lówó. tó bá fún ẹ lówó ní ṣaṣẹ ṣiṣẹ́ kó wọn tún gbọngàn gbowó ti yẹ wọn ò lè máa fún ẹ lówó jẹ kó ẹ bó ṣe ń pẹja. Ah. wọn àná ẹ rí i ọlọ́run ò sunkún ṣàlàyé fún un máa pa ẹlẹ́kùn sí sódà ẹ̀ pórí ẹ̀ ń yí ètò dánú orí ẹ̀ ò sí bẹ́ẹ̀ máa bì aláyé fẹ̀mí lówó kí n tó dàbí ó dà pé ló ẹ wá ẹ wá ẹ wá. ẹ yẹ kí n wá kó bí ẹ. fẹ̀mí lówó ń fẹ́ máa sunkò lẹ́gbẹ̀ẹ́ kó jẹ́ kó dà mí lọ. Ah, ìtumọ̀. ó dà báyọ̀ sọ ń sìn àtẹ́gbọ̀n. máa jẹ́ kó yọ̀gù. fẹ̀mí lówó jẹ́ kí n máa lọ kó lọ́dọ̀ àwọn olórin àbẹ́yáwó kí ẹ dá tó mi ṣé bí a ti múra ẹ̀ pa club ṣáà ló ti ń bọ̀ lánàá. ee tí mo wá wò ó bísọ́lá kí wọ́n mọ̀ tí o. in fact hardly gan ló máa fi mu soft drink ọlọ́run mo wá ṣọ́ọ̀pù ọkọ̀ ẹ̀kọ́ ọ̀mọ̀ọ́mọ̀ gbé lọ sí club lánàá yẹn láti fi compensate ẹ̀ fún iṣẹ́ tó máa ń ṣe fún. iṣẹ́ ló máa ń ṣe fún. píkà ah, ló máa ń ṣe fọ́kọ ẹ̀ náà ah, ó tún máa ń bá báwọn client ẹ̀ sọ. wait wait G-boy ni bàbá yẹn. Oh. <laughs> abájọ abájọ. ṣé ìwọ rí bí Mọ́nísọ́lá ṣe máa ń change car ni. Ah. Eh, ok baby. kí ló ṣẹlẹ̀. máa fi ẹ̀ máa rò pé èmi tí mi lè change car ẹ̀ <laughs> ń gbogbo. wọ́wọ́wọ́ ìtàlàwà yóò. ọmọ tó lò lówó ká oríṣiríṣi fún. <laughs> má jẹ mi tán kẹ́ẹ̀ kí ló. àti báyìí ni mo ti wọ pé kí n fi nǹkan tí èmi ní kẹ́mi fi gbà yí tẹ̀mí ò ní. lẹ́fi wá lè bọ̀ lẹ́fi fi lẹ́fi fi ti bá gbọ́lẹ̀ nígbà lọ bí. òun jẹ́ nǹkan bẹ́ẹ̀ ni àmì yóò ṣe mi ṣé ní ẹlẹ́ẹ̀kẹ́ ṣe yìí ẹ lè mú jẹ gbé bóyá rẹ mọ̀ ipò twenty seven years ní irú èèyàn tó bá ṣe irú nǹkan tẹ́ ṣe ló máa lò lẹ́wọ̀n bẹ́ẹ̀ ṣe wáyé ẹ̀gbọ́n lẹ máa kú sí. lékè so kì í ṣe pọ́nmọ́ ọ̀tá lásán ló jẹ́ kì í ṣe pé ìwà jàgídíjàgan nìkan ló ń wú látìgbà tó ti fi skul lẹ̀ lékè ẹ̀ ń ṣe bọ́n tiẹ̀ ní tọ́mọ̀ bá jọ ṣòkòtò àjọ pa ni sọ fún mi ta ló fi irú ìwà ìjọ náà àwọn òbí wa méjèèjì so ó ń jalè ó tún níbọn lékè ó níbọn. ẹ̀gbọ́n ẹ̀rọ mi níbọn ìbọn tẹ̀ kan dárúkọ látara ìbọn náà yìí sí ẹ̀rọ ìbọn tèmi mú àyà ó ní bó ṣe jẹ́ o. jẹ jẹ yéè àgbà yìí. báwo ni ṣé kò sí problem. mo ní kí wọ́n sọ fún yín ní sà pé a nílè lo ọ̀dọ̀ yín mọ́ pé a ti postpone iṣẹ́ wa di next month. má bà mí nínú jẹ́ oníṣòwò burúkú bó ṣe yọ báyìí tí mi ti rí ẹ tó pè mí padà ẹ owó èmi gan dúró gẹ́gẹ́ bí onífìhàn pé o ti kọ́ pẹ̀mí dé kí n tẹ̀ ṣe kí ni kí n gbà nǹkan mi sára kí n máa láàfíà kí n dúró digbí àwọn actors mi wọn busy gan so mo máa need láti ní sùúrù ìgbà tó máa fi ṣetán. àbọ̀ ya wèrè kí ló fẹ́ sọ fún ẹ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ pé àwọn ṣetán fi máa sọ fún ẹ pé àwọn ń pòṣó olùṣẹ́ ti tẹ̀ díjọ́ mi ó dáa aṣọ fẹ́ gbọ́ tó tọrọ ìwọ kan sọ bí tán wà fún mi. má ló bẹ́ẹ̀ mú wọn ó dáa tó máa mú wọn débi tán màá bẹ̀rẹ̀ sí lù ó yà ìwọ art ìwọ art má lù yà wọn pa. ẹ gbọ́ ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ ẹ jẹ́ kébì tó aláyé wà wà ìṣúwèrè ohun mi dẹ́rù bá ẹ lè mọ ọmọ gidi ni mí o. sórí nǹkan tó ṣe fún mi tó dùn mí jù láyé tó dùn mí jù láyé ó ní wípé níjọ yẹn tó wá nǹkan tó fi hàn mí tó sọ pé tọ́ ìní òdodo ni òun gangan gangan ló wà bẹ àṣírí ẹ ti padà tú. ẹ̀gbọ́n taigan ni ẹ wo ó wà ń bíbá ẹ̀gbọ́n àwọn àwọn kan tí mi fẹ́ lọ lò ó bí tí mò ń lọ lélẹ̀ ẹ wò tọ́ ẹ̀ ní kò síbẹ̀ yìí lè ṣe kò sí kò sí orí ké ní kò sí kankan bẹ̀ ẹ̀ a máa ń lò ó máa fi ṣiṣẹ́ ni. kò kọ́ọ̀g. fo ah! wèrè ẹrú bá ọ̀rẹ́ gómìnà tu sí ẹ lára. ẹ̀gọ́ tí ń ṣe dírámà eré lè ba mímọ́ ti mọ̀ pé ike lásán ni. wọ́n ó yá wèrè wọ́n máa rọ́ọ̀bù. ẹ jẹ́ kí èmi tètè máa lọ. kí ni o fẹ́ gbà. ẹ jọ mo ti ń lọ location ọtí yẹn expect mi bí tí mo lọ ẹ máa lọ set àṣé òun ya wèrè ṣá ṣé lè ló fẹ́ gbà wàá gbà wàá dé gbà lọ́wọ́ mi ah, ṣé má tàn ẹ́ ìjọ tó ti kọ́kọ́ wá ẹ̀ ó ti yí ẹ mo yẹ sọ̀rọ̀ sí ẹ sọ̀rọ̀ sí ẹ tó padà lọ ẹ mo ṣe máa dúró pé ah ọmọ ológun lélẹ́yìí ogún ẹ máa tàn gan mo á rò pé kábúrò mi kan náà máa ṣe irun tó ń ṣe àmọ́ problem tó wà bẹ́ẹ̀ ni pé mo fẹ́ fi lè dá lókòwò. Ah. Eh. ẹ mọ̀. Hmm ṣé ilé àbí ẹ fẹ́ ra rú ẹ̀. ó lè wí burúkú yẹn tó ti máa ń mú gbáyà fún ẹ o ní mẹ́sàn án ló ń já wèrè sá. ẹgbẹ́ má ṣe é ṣe ìjọba àbí ọgá bùnmi lẹ́yà bọ̀. ẹnu ó lé ní. máa yí ìbọn pààyẹ ní ẹyìn sí wèrè. ilé ẹ̀rọ tí a rí tọ́gọ̀ tí ẹ̀yin rọ̀gbọ̀n lọ́nà tí mo fi ń tírẹ́tìn. pé bóyá tó bá tiẹ̀ lè bá mi fi mẹ́ẹ̀kọ́ ìgbà tó dẹ̀ bá mi fi bá client yẹn sọ̀rọ̀ so mo dẹ̀ gba owó mo bẹ̀rẹ̀ sí láfíà ọ̀gbà tí èmi ti taste owó tí mo ti máa dùn ẹ̀ tí mo ti mọ bó ṣe rí gangan mo wá padà lọ bá pé kó jọ ń tọrọ lọ kó tún bá mi pé èké iléeṣẹ́ lóhùn ní bá mi pè nìyẹn nǹkan tó padà lọ mú tọ́ ìtẹ́mi pé níbọn fún un ní ó yá pé kó lọ fọbẹ fọbẹ kó lùtẹ èmi dẹ̀ yabẹ yabẹ so èmi balance bọ̀ kò ṣe pé bí àmì kan ń wú lásán omi kan máa wú ọmọra lásán mo nífẹ̀ẹ́ gangan ni o ibi góńgó ẹ̀mí ń báyìí gangan gangan nífẹ̀ẹ́ wà o eh, I love her. Uh, ẹ ṣe kéde tinútinú olórí burúkú ni. Ah. ah ọkọ mi olórí burúkú làbúrò ẹ yìí o abẹ́ ìgbógunmu jargon tó ń sọ jáde lẹ́nu ẹ̀yin fọbẹ̀ fọbẹ̀ lúte lúte òun tó tẹnu <laughs> ẹ mà gbà mẹ́wọ́ báyẹn sọ bẹ́ẹ̀ ni pé public toilet ni ẹ fọbẹ̀ fọbẹ̀ ẹ yálu yálu ah, ó dáa kò sí wàhálà ọ̀rẹ́ mi sórí ọ̀rọ̀ ẹkún kọ́ ló wà nílẹ̀ yìí o kíní burúkú tí wọ́n tu súnkàn yìí jẹ́ àtètè lọ sọ hospital ká lọ fọ̀dà. ayé mi ti padà bàjẹ́ báyìí àti kékeré ni wọ́n ti sọ fún mi pé kí n máa ṣe é. Ah. <laughs> gbogbo ọ̀dà gbogbo ọ̀dà kò sí wàhálà tó bá ti jẹ́ pé o ò lè ṣẹ́yún á jẹ́ wípé ó máa ti oyún ìsọ̀nkú báyọ̀ lọ́rùn mi. ọláyẹmọ. sá. lẹ́nu tiẹ̀ kọ́ gbóyún ọmọ àlè fèmí ó dẹ̀ lè sọ bẹ́ẹ̀ oh my god kò yẹ kó jẹ́ wọ̀ níwọ̀n tó yẹ pé tó bá ti rí mi láàárọ̀ owó ni tó bá rí mi lọ́sàn-án owó ni tó bá rí mi lálẹ́ owó ni ó bá dàbẹ̀ pé orí déndé lójú mi ni dá mi lóhùn ooo oh, àbọ̀ abá lọ̀rọ̀ tiẹ̀ <laughs> mo ní sọ́la mo ní sọ́la oh my god kò yẹ kó jẹ́wọ́ ah kò yẹ kó jẹ́wọ́ rárá rárá àti rárá ní ìwọ tó máa ń sọ fún mi all the time pé you love me so much àti wípé ṣó ti gbà wípé mo máa ń pè ẹ́ ni ayé mi gbogbo nǹkan mi orílẹ̀-èdè mi my love i mean my everything èmi ló wá ṣe báyìí fún. dánílò kò yẹ kó jẹ́wọ́ abútìgbàgbé ni bóyá máa ń sọ pé all the time pé you love me and you love me so much. God. ẹjọ́ ẹ̀kọ́ ẹjọ́ tèmi ni ṣọ pé mo sọ fún ẹ pé ara ń fún mi àbó ti gbàgbé ni dá mi ọláyẹmí. ọláyẹmí. ẹ tún padà sórí mi. yẹ ẹ má padà sórí ẹ torí wípé tabaníkà wò dáadáa mọ́mí àti dáàdì tó sẹ́ni ọláyẹmí wọ́n ṣe mistake ni o òṣìyẹmí ló yẹ kó máa pè é. excuse me please i beg your pardon má bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ please. uncle lecturer mi máa bá yín wè ẹ̀rùn gbà tí mo wọlé mi ta sí yín because mo rí bó ṣe jókòó ìmúrí ẹbí múgùn yẹ múgùn ni ẹ tó bá kí n ṣe múgùn kẹ́pọ̀ ọkùnrin tó tọ́ ọkùnrin ni ẹ tó dẹ̀ jẹ́ pé ọkùnrin tó wà responsible ni ẹ ọ̀n sọ fún ọ̀n sọ lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ wípé ẹ̀ẹ̀kan gbóyàn malẹ̀ fọkùnrin ẹgbẹ́ tiẹ̀ o ò dẹ̀ lè sọ ah i mean o ò lè sọ anything àti pé gbogbo tẹ́ ń sọ lẹ́yìn ilẹ̀kùn ni mo gbọ́ ṣe bá àbúrò ẹ̀ lòun dẹ́ẹ̀bà tẹ́ kí n ṣe tẹ̀gbọ́n tàbúrò ẹ look alike àti ẹ jọra yín pẹ̀lú gbogbo rubbish tẹ̀kọ̀jọ yìí ọmọ àlè lẹ́yìn méjèèjì. tí èèyàn bá kí ń ṣe ọmọ àlè ni o ò ní sọ pé káàbùrù ẹ̀ kó máa fipá báyọ̀ sọ̀rọ̀ ẹ̀kọ́ pààyàn lọ́wọ́ tó ṣe something right tí n bá yà bù rẹ̀ mi ì fẹ́ràn bàtí ṣọmọ ògbóró rí màá bẹ́ ẹ̀jà yánmọ̀yánmọ́ màá bẹ́ ẹ̀jà màá tún fowó bẹ́ ẹ̀jà mi ì ní ọ̀rọ̀ báyìí sọ ìwọ bó ṣe làálẹ̀ ni kò ṣe làálẹ̀ o ṣé o ti rí nǹkan tó ṣe nǹkan tó fẹ́ kó ṣẹlẹ̀ náà ló ti ṣẹlẹ̀ iṣu ẹni màá ló ń tọwọ́ ẹni bí pọ́ ilé who do you think you are ṣẹlẹ̀ ti ṣiṣẹ́ ajéríláyé ilé ilé tó ń live on preying on people living on people's ignorance ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ lèmi torí pé ó jẹ́ jíbọ̀ì torí pé ó jẹ́ jíbọ̀ì ló ṣe ń sọ ogun kan tó ń sọ yìí àwọn jíìbọn ìgidi ní Saoty ní Màlẹ̀ àwa mọ̀ wọn èèyàn wa níwọ̀n èèyàn gidi tó dárúkọ lẹ́ẹ̀kan IBD dende tó bá yẹ kó rí ẹ̀ pé bíru tiwọn ni òní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀dẹ ni ẹ̀ o. bọ̀bọ̀ i'm sure pé àwọn tó ń dárúkọ yẹn àwọn tèmi náà ni because àjọ wà ni so ti gbọ́. baby please let's get out of here. honestly this is too much. mo ní sọ̀rọ̀ please i'm so sorry about everything. òyìnbó yìí náà ló ń bọ̀ bọ̀ yìí ẹ kóra pọ̀ kó má yẹ yín. See that? Yeah. Please. What's in that? What's in shape? Please just be careful. Be careful. Máa la orí ẹ̀ mọ́gìrì be careful. Kò sẹ́yìn bẹ́ẹ̀ jà. Ó dà pé ìyá òun ló ló ní. Tó pe barista. Máa arrange kan bí ẹ. No please let's go let's go. Máa ní kan bí ẹ. Let's go please. It's okay. It's okay. come, kò ṣẹ́jú ẹ̀ Let's go please. Mo ní Sọlá. Ó yẹ kí n jókòó kó lọ sọ̀rọ̀. Ó already. kí n not lórí ìdúró. Mo mú láti jókòó kí n balance pẹ̀lú ẹ̀mí ẹ̀hẹ́ kí ló tún dúró fún ò ń ṣiṣẹ́ ọkọ right ìwọ tó ń bọ àbí ìwọ tó ń feed ó sì ń ṣe bí ọkọ kí ló ṣẹ́ tó ń po òun faṣọ wọn mi kí lè rí òun ló máa kọ́kọ́ yàtúnú aṣọ aṣọ tó ń yẹ ẹ̀sìn tó tún fi ń po aṣọ tó yẹ kó fọ́ọ̀mù èèyàn kan abẹ́ wọ́ kiri gẹ́rẹ́ ara yí ẹ̀jọ́. at yourself. Ọ̀ bẹ́ẹ̀ bí mo máa ṣe ní ìfẹ́ àwọn ohun yẹn ti bá ń gbóhùn yẹn gáràjì nígbà tí máa kọjá táwọn ọmọ gáràjì bá rí mọ́tò mi tó ń sáré lé mi ti máa mọ́ fún wọn. and máìkì tún ẹ́ ó bójú mi jẹ́ bòkúdé ń ṣojú mi ló bàjẹ́ ó bójú ara ẹ jẹ́ ṣé o rántí ọjọ́ sí. yeah i'm listening uh, no problem then what about the percentage mm, sixty forty. babe ọkọ táwọn bá sọ̀rọ̀. Ah, what's up, darling? A friend. A friend? Yes. Ló ń bá sọ̀rọ̀ ló sọ pé mi ni mò ń bá sọ̀rọ̀. Ah, ṣé etí ń dùn mí ni ọ̀rẹ́ mi mọ̀ọ́kan tó sọ? Wọ́n sọ̀rọ̀ pé sixty four rè. Ṣé kò ti yé mi pé client ló ń bá sọ̀rọ̀? Àmì o ti ń dọwọ́ O ti ń bẹ́ nìkan báyọ̀ sọ̀rọ̀ ráì. Adé mo lọ́rẹ̀ mi ni mò ń Ah. I'm sorry I raised my voice but wait ṣé o trust me money. babe i trust you. bọ́ọ̀ ṣe yí mi ọ̀rẹ́ mi ni mo bá sọ̀rọ̀. so kí ni ráhùn ráhùn yìí ni wọ́n mí kàn fún o máa bá client ẹ sọ̀rọ̀ dá mi lóhùn èèlò ni client ilé ìfẹ́ fún sọ fún mi ṣó fẹ́ ju bí i five hundred dollars lọ àti owó tó bá ṣe cash deposit Last, lásán ló my jẹ́ à ń sọ̀rọ̀ pa wáyà ó wá bójú mi jẹ ẹni wo ò bójú mi jẹ ó bójú ara ẹ jẹ ni ọ̀rọ̀ ẹ ò jọ mí lójú o mo ní sọ́la ọ̀rọ̀ ẹ ò jọ mí lójú ṣé o rántí wípé bàtà wà lẹ́sẹ̀ ọ̀rẹ́ mi ló ń fẹ́ my close friend torí pé kókò fún ẹ lówó kí n fún ẹ lówó má fìyà jẹ mo lè dé mo bẹ̀ sí mówó fún ẹ mo fowó bẹ́ẹ̀ ṣeré mo fowó bẹ́ẹ̀ lò kò sí nǹkan tó fẹ́ tí mi kì í ṣe fún ẹ. no sọ fún mi kó tó béèrè gbá mo ti ṣe tí má ti fẹ́ lọ ṣe shopping lásán wá ní pé bébè gucci bag mo fẹ́ Michael Kors mo fẹ́ ah, sọ fún mi o fẹ́ gbọ́rọ̀ ni sọ fún mi irun ẹ mélòó ló ń lo gucci bag irun ẹ mélòó ló gbé Michael Kors bag dá mi lóhùn Michael Kors tó wà lọ́wọ́ ẹ̀ tó lò yìí èmi mú ra fún ẹ ah ó dùn mí gan ṣùgbọ́n ṣá ó jọ mí lójú wọ́n tún dé tán mo bẹ̀ sí fẹ́ ẹ nìyẹn mi wò pé mo gbẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi because mo believe pé ẹnìkan ló máa kọ́kọ́ fẹ́ nìkan kẹ́nìkan tó fẹ́ wá o bó ṣe ṣe ilé ayé ẹ̀ o sọ̀rọ̀ ẹ̀ dánmà ìjọbẹ̀ rí tó ń jẹ́ posáyà o tún jẹ́ kí n mọ̀ pọ́nmọ́ elépo ní ẹ́ o túgùn ẹ̀fọ́ o dẹ̀ sọ fún mi all the time you love me o ń sunkún lọ́jọ́ ọgbẹ́ ò tí súnmọ́ o àmọ́ tó wo bàjẹ́ tán lọ́hùn tá a bá ṣe ń gbọ́ lọ́tọ́ lọ́hùn dáhùn gbogbo nǹkan tí èmi Adébáyọ̀ ṣe fún ẹ pátápátá ọjọ́ kan báyìí ló máa tán sọ bẹ́ẹ̀ fún am maya lẹ́ńtẹ̀ yìí máa yẹn bá pariwo mi mọ́ um, i'm sure ọ̀rọ̀ wọn ni pariwo mi mọ́ ṣòro tí wọn ti ń dàgbà tó pé kó ṣe àkà o àwọn bá wọn sọ yẹn wọn èmi adébáyọ̀ yóò lè padà bẹ̀rẹ̀ láyé ajá òun padà sí di òbí ẹ̀ onínú ọ̀dọ̀ àṣẹ owó játijáti lókè tá bó ṣe rí ó dàbí kí ní kọ́ta àgbọ̀n sọ lábẹ́ òkúta tàbá ń wọlé ẹ̀ olúmọ ló jẹ. Ayé mi bàjẹ́ ọ́. ẹjọ à ń béèrè one Mr. Leke wọn ní ìbàlẹ̀ gbé. ah Mr. Leke ibi ìbàlẹ̀ ni flat wọn. ibi ló gbé flat ẹ ó wà lẹ́gàn ó wà lẹ́gàn it's around. ẹjọ ṣé òun nìkan ló ń dágbà. àwọn àtẹ̀gbọ́n ẹ̀ ni òun àtẹ̀gbọ́n ẹ̀ ni. ah ò lè mọ nǹkan tí mò ń sọ kò lè yí ẹ ẹ kọ́ lẹ̀kúnlẹ̀ náà wà nulẹ̀. wọ́n ní ẹja rẹ̀ gbẹ́bí ìjọba bínú ẹnìkan béèrè. omi ń ṣe kọ́ pẹ̀lú ọlọ́pàá ẹ̀rọ ó ti yé mi ẹ̀rọ ó yé mi kankan ní o mo ti lójú rẹ̀ mo ti rí ẹnu ọkọ mo láwọn méjèèjì mo ti mọ orúkú tó bá pa mí gangan àwọn rèé o ẹni gangan gan ló bá bá mi pè ló bá ní ẹ̀ ló má gà ó yà fún lọ́wọ́ bẹ́ẹ̀ rọkọ̀ ó rèé. lẹ́kẹ̀ṣẹ̀ wà ó kè ṣá kí ló ń sọ. Ah, ẹ jọ sá kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí because me understand. ọ̀rẹ́ tẹ̀lé mi ọ̀rẹ́. yẹ class tèmi nìyẹn mọ̀kọ́ tó ń sọ yìí kò yé mi rárá mi mọ̀kọ́ tó ń sọ rárá. ọ̀dà ẹgbọ́n kan tó sọ ẹ̀yin náà máa tẹ̀lé wa dé àgọ́ wa torí ẹgbọ́n kan tó sọ ẹlẹ́jọ́ ṣiṣẹ́ pọ̀ ni ṣé rí Mr. Leke tó ẹ̀ ń báyìí apààyàn ni òun àti àwọn ẹlẹ́gbẹ́ wọ́n pa èèyàn kan nígbà tó yẹ ti sọ pé ẹjọ́ ṣiṣẹ́ ni so a ní choice àkàrà mú yín lọ. o ọ̀gá ọlọ́pàá ẹ̀yin oníṣẹ́ orí burúkú bẹ́ẹ̀ ṣe ń wọ aṣọ dúdú yẹn wọ̀ ní ṣọ̀pọ̀ ọ̀lẹ́ yín ṣẹ̀fẹ̀ gbọ́ tó tọrọ gangan ọlọ́wọ́ bá ń gbọ́ ẹ wò ọwọ́ aráyè ò ní rí yín gbéṣe ọ̀gá níyẹn dẹ̀ ní dèrò ẹ̀yìn èyí tó ṣẹlẹ̀ èmi rò pé bóyá nípa ọ̀rọ̀ ti rí yahoo bá ń ṣe yahoo ní lóòótọ́ ló máa ń make up fún mi bóyá ṣe wàyí ó ti lóyún mi wá ní jẹ́ kó gbóyún mi kó gbé lọ sẹ́wọ̀n mẹ́mi nìkan bọ́ àwọn èèyàn mi àwọn gẹ́gẹ́ náà pẹ́ tẹ̀sán èmi kàn make up ni pé ẹ lè mú so àwọn dẹ̀ o ti yé yín kò yé yín. ẹ jọ ẹ dúró lọ ẹ rọ oyún kí ló ń sọ. mo máa ń gba ní ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́. guys àkọ́kọ́ sika. ẹ bẹ tó ní tó. ẹ gbàgbọ́ kẹ náà gbàgbọ́ náà. ẹ wo ẹ All right, you move now. Ẹ̀rù gbọ́wọ́ sókè. Àti Mr. Akọ àti ìyàwó pẹ̀lú ọmọ. Máa rí àlọ́. Move now. Èsì wàhálà. Come on, move, move, move. Ìfẹ́ wa, Move. Màá lọ́ọ̀fù ẹ ti máa fi kú ni. Mi lọ́ọ̀fù ẹ àti ìkànnà àti ìkànnà wa. Move. Move. Ẹ jọ bọ́bọ̀ ọmọdà òbí mi ìfẹ́ mi. ẹ jọ sá tẹsán wo lẹ mú lọ́bọ̀ yìí. Ah, mo kú mo gbé kíni gbogbo eléyìí aburú disgrace wọlé eléyìí báyìí. <laughs> kò sẹ́ni tó máa scam tí ò ní gbẹ̀sán láyé gbogbo làálàá tá ń lé la máa fi sáyè kò sẹ́ni tó pín kẹ́hìndé tí ó mọ̀rin táyé mo ní sọ́lá gbogbo píkẹ́lẹ̀ tó gbowó máyé. ọlọ́ba ní tọ́lá gbogbo mi ò jọ mo ní sọ́lá jọ fún mi lẹ́jẹ̀ rap jọ. tó bá níṣẹ́ gidi kò tẹ́ra mọ́ kára ní pápá mo ní dára wọn. wàbí láyé ìdánfí. orí mi jẹ́ ń as you go for this city my brother don't trust nobody. ain't in love with the fella go as we dey go we don't think of how to get it though na there you go see different type of roads. Malika àṣesílẹ̀ làbọ̀ bàbá gbogbo ṣẹ́ta bá about she life. No máa ní ládà ọmọ never trust the brother wọ́n lè gbé get sókè go kó jẹ́ my ayọ̀ ládà orí me máa sùn lọ. ẹ̀dá mi máa mú kò ní jọ àráyé stọ́pọ̀ gan bá mi ṣe tèmi kan jẹ́ kí n rọ́nà lọ. wàbí láyé orí mi jẹ́ ń ṣe kò ń gẹ́rẹ́ as you dey go for this city my brother don't trust nobody. ẹ̀sán akébó jẹ́ láàárọ̀ tàbí lálẹ́ ìwà aláyé tó ń jayé káyé it's all about the karma àfọwọ́fà it's all about the way tó ń live ṣayé káyé. ẹ kí la wá ń bá ká o mo fẹ́ dogun mo fẹ́ dọgbọ̀n wá sán pánsá o àtúbọ̀tán yẹn gangan ló mátà ẹ̀sán ibì kankan mọ́ wò ayé ló wà. ẹ̀sán ló mọ́ rẹ méjì kàlá ayé ò ṣe é rò níṣe ló fún mi ní ṣìngbàkà mo dẹ̀ dẹ̀ ti gbogbo ẹrù pátá ogun láyé ha mi ò ní láti sùn rárá. orí mi máa sùn lọ ẹ̀dá mi máa mú gòdì jọ aráyé stọ́bọ̀n gan bá mi ṣe tèmi kan jẹ́ kí n rọ́nà lọ wàbílà ìtọ́fí orí mi jọ ń ṣe kòǹgẹ́rẹ́ as go for the city my brother don't trust nobody. orí mi